want to ó yẹ kí n kán EFCC ó ti lọ sórí live direction bẹ́ẹ̀ kí n. mi lè kọrin mi lè play kẹyẹ ẹyẹ kẹyìn ẹyà ẹyà kẹyìn ẹyà kọkẹrí yẹn. ó oh, ta ló kọrin yẹn náà. Chris Daniel. ẹ Chris Daniel ah Chris Daniel ti ṣe orin gan o tá a ti kọ tá a ti ẹ̀mọ́ kó ló ṣe Chris Daniel wọn ò mà ní pa wọ́n ṣe pa Mohbad o ọdún ọmọ Ògùn state ni àwọn ọmọ bíi ọmọ Ondo state Èkìtì state náà wọ́n fẹ́ tájẹ́ẹ̀tì àwọn Ògùn state náà dẹ̀wà láwọn tó ń tájẹ́ẹ̀tì wọn ṣé wọ́n lè bẹ́ o lè wọ́n náà máa ṣe I want to jump how many times? Twice. Twice? I did it three times. Oh yeah. Come and do yours. Okay. Yeah. ọmọ <laughs> ọmọ na flexible ọmọ na kíndọ̀ a gym I mean gymnastic eh? okay but you cannot compare your life with atabale were flexible for compared to us. na yẹn more flexible than me. ọlọ́run ò ní jẹ́. <laughs> Do my don't don't go yourself. I'm not causing. Oh yeah, fò fò sókè fò sókè fò sókè. Okay. Oh yeah, no. for bó ṣe fò lẹ́kọ̀ọ́. Okay. For bó ṣe fò lẹ́kọ̀ọ́. Fò bó ṣe fò lẹ́kọ̀ọ́. Oh yeah. Yay! Orí oh, ni. Ah, ṣé wọ́n rí ṣá? Ọ̀nà àdè sí ó yá fò sẹ́lẹ̀ kan sí ẹ̀mẹ́jì ni wọ́n sọ pé kémi fò bó fò lẹ́yìn three times. Eh, Tí gbàdúrà mo gbẹ́sẹ̀ kúrò nílẹ̀ gan lego. Oh yeah, another one Okay, ó ti tó báwo ìkan sí gíjàra yay one more time tó bá ti yẹ tó bá ti ṣe i give you gift àdúrà ni Oh yeah, now. i give it to you already yeah i give you more Oh yeah. Oh yeah, now. ó ti tó ah <laughs> thank you ah, tó yóò dènà jẹ́ kébì náà fò lẹ́ẹ̀kan sí i ẹ máa wọ ẹsẹ̀ mi bóyá ó kúrò lẹ́wọ̀. Eh, Blessing you ṣòkòtò ṣòkòtò yìí ti ń jábọ́ kò jábọ́ pọ̀ náà má jẹ́ ìjọ pọ̀ mi ìrẹ̀ ẹ̀jẹ̀ mi ò <laughs> What's up? Ẹ jẹ́ gist. Mm-hmm. <clears throat> AC on. Tolu and me. Jollof ta se látàná yẹ gbé sí fridge. Tó bá máa jẹ́ ńbẹ̀ kó mú ńbẹ̀ kó má bàa. A ti gbé sí fridge látàná. <coughs> Hello tuẹ̀tuẹ̀. Hello. I have a cellular àgbàdo yẹn ti pẹ́ kó sínú omi ká sè é I have a cellular I have oh, pọ́ọ̀tù tó bá tóbi ní kòkó sí omi díẹ̀ ló máa fi sí I have a wireless I have I have a megaphone I have. I have a mobile phone. I have. What do you go do? I will telephone to daddy. I will telephone. I will telephone to daddy. I will telephone Aunty Please, I need motor. Hey, you need car, you need motor. Hello. Good afternoon. Good afternoon. Àbí That's the only twenty to thirty to fifty to hundred million. Which one? Call me for good thing. I have a cellular. I have. I have a wireless. I have. I have a digital. I have. I have a telephone. I have. do you go do? I will telephone to Jesus. I will telephone. I will telephone to daddy. I will telephone. do you go say? Hello, Elédùmarè. How are you? Are you ogun ọ̀run how are you guys báwo ni ṣàlàfí àlàbà yìí ṣé na dáadáa i miss everybody sha. help your boy which my boy <laughs> which boy oh god you want to divert me to another channel another story on this video people need to be careful. <laughs> which boy? Which my boy? Which my boy? I don't know. <laughs> I don't have any boy you. apart from my son that is, you know. <laughs> I don't anyone that rí Ọlọ́run nìkan ah, boy báwo. We go help you. Be Bí eléèlò. You are welcome to this platform. You are welcome to this platform. Bola Shate is my name. Share, let us gist. But before gisting, okay. Some people asked me yesterday roughly. I don't even answer them. I don't care. But the person let me just tell you let me just tell you story of a lady a woman i won't mention their names you know I want ló fò oh god mo ṣe ni mo fẹ́ story right? báyìí okay. kí n jẹ́ gbégùn sójú please aládánwò mi ò fẹ́ yín lórí platform yìí this platform is not for aládánwò alright aládánwò mi ò fẹ́ yín ẹ̀jẹ̀ tí ọlọ́run má wàá don't divert my attention please aládánwò mi ìfẹ́ yín lórí platform yìí mo fẹ́ gbégò sójú mi ìfẹ́ wojú mi ìfẹ́ rí aládánwò mi ìfẹ́ rí yín bí ó ti yé I tell you even myself bó sì fẹ́ kí ah, kí lorúkọ olówó Canada yìí o tó ń ṣe mọ́tò tolúwa ni mí Tesla oh God mo ìfẹ́ kó fún mi mọ́tò kan ẹyọ kan péré ni owó lówó Canada kó kàn fún mi Tesla kí n máa polówó kí n máa gbé kíkì rẹ̀ máa polówó ẹ̀ pé yéé lùkà ti Tesla o gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ gẹ́ngẹ́dì gẹ́gẹ́. <laughs> Oh, you know wá ní pé olúwa lùkàtì olówó Canada ó jíjíjì jíjíjì jíjíjì jíjíjì you want to divert my attention no room for that nonsense okay somebody yesterday cut one of my video to ti pẹ́ mímọ́ nínú àwọn ọmọdé mímọ́ dẹ̀ mọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ mo ṣe orí mi mo jẹ́ kán rí gbogbo ẹ̀ you know even gan gbàtí irun mi tún kúrú go. you know àbí gbàtí irun mi náà you know mo wà lórí low cut see you see my face still nice now you understand me so ẹni yẹn láàrin tí wọ́n ń gbèjà lánàá mi ní dárúkọ wọn àwọn sùmẹ̀lò àwọn òṣogbo lófò tòbó ń gbàǹjo ó ti yẹ yín punani wọn na for sale so tájà bá fẹ́ rà ó máa sanwó ni tó bá ti lè sanwó is go tí ẹran bá fẹ́ rà tó bá ti sanwó it is a go ó ti yé bẹ́ẹ̀ so ni ọdún kan lọ́hùn mo máa dárúkọ bọ̀bọ̀ kan ní Dubai yẹn wọ́n pè ní tí bá ti dárúkọ ẹni náà ń sìn ẹni tí à ń bá ti dárúkọ á ti mẹni tá à ń sọ gangan á ti mọ rẹ̀ ọdún wọn pọ̀ ọ̀ tán máa ń ṣòbò lóbò bẹ́ẹ̀ yẹn ṣé ti yé yín mẹ́yẹn pàtí mo wà ń Dubai yẹn so lára àwọn mi ní sọ fún wọn pé mi ní sọ pé bóyá ènìyàn bó ṣe jẹ́rìí iṣẹ́ tó ń ṣe rèé ọ̀tá bá ti gbọ́ iṣẹ́ àti máa mọ gúrùpù tó máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn so wọ́n pe bọ̀bọ́ náà ní ẹ̀gín ẹ̀gín yẹn Ondo state ló ti wá Ondo township ló dàpọ̀ ti wá gangan so ó ṣe ṣáńkóló báyìí má yẹn ṣe ṣáńkóló báyìí how did I know this person I know him through one of my friend tó jẹ́ ọmọ Ondo you know yẹ mọ̀ ń gbà yẹn tó bá fẹ́ gbẹ́rù wọn ṣàmà èmi ò dẹ̀ ń gbẹ́rù fún àwọn èèyàn ní kinní ṣùtì yẹn bẹ̀ no i met him through church but ọ̀rẹ́ mi yẹn náà ṣá mi fẹ́ dárúkọ anybody mi fẹ́ make advert for anybody just for like that so ọ̀rẹ́ mi yẹn ṣé ti yẹ yín òun náà máa ń lọ church tí mò ń lọ yẹn rìdíìmù là ń lọ ń gbà ìdẹ̀wọ̀n pé rìdíìmù nìkan ló wà ní Dubai ń gbà yẹn kò ṣe ń sinmi ìwọ̀n bóyá sọ pé oríṣiríṣi àwọn kérébù àkérésìn oríṣiríṣi ìrànwọ́ so a ṣàwà lọ síbẹ̀ ní um, ó wá ń sọ fún mi níjọ́ yẹn ló wá ń ròyìn àwọn eléyìí ṣé mo pé kó máa wòyàn lókè lókè kó máa wò wọ́n pé báyìí àwọn ọ̀gẹ̀ lókè lókè àṣẹ lókè lókè kọ́ àṣẹ gbàǹjo lòbò ọlọ́run gbọ́ àdògán lòbò wọn ẹni ajá àtẹrun kàǹtògì sí bẹ́ẹ̀ ni lára àwọn delilah group àwọn jezebel and co ṣó ti yẹ yín wọ́n wà lọ́kùnrin wọ́n wà lóbìnrin ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ṣe mọ̀ kó ń ṣe owó nìkan but one thing is in me kó ń ṣègbéraga o. èyí tó máa fi jẹjẹ pé òkò ní jẹun ṣé ti yé bẹ́ẹ̀ mo máa ń wò wọ́n bíi pé say some people you need to be decent ṣó mọ̀ nípa dignity and decency ṣé mo pé ẹ tún ń lọlẹ̀ báyìí ni ẹ̀yin lẹ́ máa jó lọlẹ̀ o ìwọ tó ń flag iṣu yìí gbogbo yín tẹ́tí mọ ẹni tí mo fẹ́ sọ tẹ́tí ń flag iṣu yìí òfò lẹ́ṣẹ̀ o ṣó ti yé yín bẹ́ẹ̀ so díẹ̀díẹ̀ báyìí tókìn tókìn nígbà yẹn tán bá fáwọn èèyàn ní two hundred ẹ̀mí hundred dollar àjàjà tán bá wá ṣe shopping five hundred dollar fún wọn ànígbà yẹn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa bòbò jẹ́ ni ṣó ti yé hundred dollar hundred dollar ìmí sixty dollar bí wọ́n ṣe yabo jùbá yín gbà yẹn nìyẹn àwọn ọmọ olúwa ni o àṣẹ ń gbà yẹn àwọn èèyàn wọ́n ti pa àwọn eléyìí gan tó tún pọ́nlé yìí tó máa ń rè pé wọ́n gbà mú ní àbáwọn náà ṣe máa lọ sùn pẹ̀lú àwọn èèyàn tó máa máa kún fún everybody jákànáàrí ajá àtẹ̀ràn you know wọ́n ní ajá ń bá wọn sùn ẹran gan bá wọn sùn ajá fọ̀rí may they give them money wọ́n máa kàn sọ́jú ni wọ́n á fọ̀ parin ni torí ẹ̀ ni ẹ ṣàrí bí a ṣe ka story Delilah níjọ́ yẹn no I ka Delilah I ka story Delilah ṣe mọ̀ bó ṣe gba owó lọ́wọ́ àwọn ará ìlú ẹ̀ àti àwọn tó ti dorí tó ti bá sùn lára àwọn tó jọ ń ṣiṣẹ́ pọ̀ so tó bá gba gbogbo ṣékélì àti gbogbo oríṣiríṣi silver àti góòlù wọn pọ̀ ṣó yín bẹ́yẹn ó máa fi display wọn máa ṣù ẹ̀ lórí mídíà a máa ní tí wọ́n bá ti gbòòṣì yẹn papọ̀ tán àwọn jésùbẹ̀ máa ń fẹ́ ka kọ́mẹ̀ntì ká máa sọ pé congratulation àbí orí yín burú ni orí yín burú ni. Hmm. kò kúkú ṣe pé bóyá gba contract àbá gbowó kankan mí kankan mo ṣe mọ̀ pé dignity and decency kò sí nǹkan tó lè fi wé téèyàn bá wà tó bá lówó tí ò fi dignity and decency sí na useless ó máa da kéèyàn wà dignity kó wà decent kó yé ẹni tá à ń sọ̀rọ̀ tó bá ti fẹ́ gídọ́gì yẹn máa ń ba sùn tó máa tún fòbẹ̀ ṣeré burúkú lódò nílùú Dubai ó ti mọ́ra ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yẹn lè má máa ṣàkó ìṣìṣàwà ẹni tá a rí face to face yẹn máa gbà máa gapá àwọn gapá gawọ ẹyin bá wù ẹ kó sí lọ. ẹ káàbọ̀ síbí ẹ jẹ́ fi FTC sí story yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ya bo Dubai gbà yẹn ah, mo kàn ń lanu báyìí ni àwọn èèyàn máa ń sọ pé à ṣé ó ń jọ mí lójú mo ló máa ń jọ mí lójú wọn àná tẹ bá rí wọn sọ fún wọn kó má ṣe gbà yẹn gbà yẹn pé à tó bá jẹ́ pé wọ́n nídìí owó díẹ̀ wọn ni kò sí kódà kẹ́ fún wọn lówó kódà fún gbaṣẹ́ kan lónìí wọ́n máa ṣe kinní yẹn àwọn gbọ́ kó ṣe kinní yẹn fún mi ṣe kinní wọ́n máa ṣe fún wọn ṣáà ni ìyẹn ìyẹn lẹ wá ń kọ̀ tí fídíò tèmi ibi tèmi pé ẹnìkan gẹ̀rẹ́sì ó ṣe fake ẹ ṣe fake documentary fáwa àti fake shop ẹ fídíò shop fún wa níbi tẹ jẹ òfò tẹ máa lọ kun wọn máa lọ kun píchọ yín ní oríṣiríṣi wèrè èmi náà tiẹ̀ ní àwọn píchọ kan tí ai ti bá mi ṣe síbí kémi náà tiẹ̀ jù sórí mídíà èmi lẹ́fẹ̀ẹ́ máa pàjá fún ẹ rí i pé mi ì dáàmú a mọ̀ yín náà ẹ̀yin tẹ́ ń bòbò jẹ́ kiri ẹ̀yin tẹ́ báyé jẹ́ káàkiri a mọ̀ yín o a mọ̀ yín o ẹ má ṣàkọsí wa bí kẹ́ kó sì dànù síbí kúrò ń bíbà kúrò ń bẹ̀. Hmm. dòbò ń ṣe bùlà bàṣà ẹ jẹ́ ká lọ sínú bíbélì wa láàárọ̀ yìí tolúwa lọmọ mi jésù tó fún mi ayọ̀ mi dé mo rọ́mọ kẹ́ inú mi dùn àánú olúwa pọ̀ lórí mi ọmọ tí olúwa fi rẹ̀ mí lẹ́kún olúwa ti ṣe é fún mi kò ní gbà lọ́wọ́ mi kò ní bàjẹ́ jésù tó fún mi yẹyẹ ayọ̀ ti dé o ayọ̀ dé. I'm using, give me the phone your your smartphone. you subscribe okay please subscribe to my to my channel now at least yeah, subscribe Sorry, youtube i mean sorry, facebook mi orí youtube me náà Yeah, subscribe anybody do wá máa tọrọ owó ma má ṣe bí ma burúkú o má o subscribe because à ń sanwó data ẹ lè rí kò sí nǹkan ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ bá rọrùn dé o canada gan owó lé ó ga ọtí ọ ó gangan tí ọ̀yọ̀yọ̀ ó ti understand ó ti gbọ́ bí téèyàn ti ń sanwó ilé ilé tó ń gbà ní six thousand dollar ní a month wà nílùú <laughs> nílùú yìí six thousand rẹ́ǹtì ó gègé tí èlé hmm. bọ́lá ti àmú ń dáhùn ẹ fi respect sórúkọ mi tolúwa ni mí okay hold on mo fẹ́ open ẹ̀ open open the green, open bible i am coming i dey come i dey come. jésù tó fún mi yẹ́yẹ́ ẹ subscribe o ẹ subscribe sórí channel wa o. Follow me and be blessed. Anybody that subscribe to my channel, that share my page, I pray for you. Oyinṣẹ́ra o. Bẹ́ẹ̀ni. Yàm, ó ti pẹ́ nílé. Jesus of Nazareth. Kí ló ṣẹlẹ̀? Ṣé o o mọ bó ṣe máa ń se àwọn oúnjẹ yẹn má fi iyọ̀ sí náà tí bá ti nǹkan jẹ̀rọ kó lẹ́nu the the corn is ó yẹ kí n yọ omi ẹ̀ sọ̀nù ó ti pẹ́ a ti ní nínú fridge this is over a week ṣó ti over a week it's over a week or over more or maybe two weeks sef ti padà dé so ó ń dànù kí ló dé tó máa ń kóòdù fóònù yìí ṣé fóònù yìí latest one ẹ ti jáde náà ó máa ń kóòdù fóònù yìí. ok ṣé the same password ni. Tolu look at it na nǹkan tó ń gbé jáde. you open my cards. Hmm, you have to be careful about your phone gan to fi card ẹ sí ṣé pé kò lọ síbẹ̀. I can see with this dark shade. The shade is actually dark. Let's pray first. Heavenly Father, eternal rock of ages, we thank you, we worship you because we're are God, nobody like you. From east to west, north to south, that be the exalted. We glorify forever in Jesus' name. Nobody like you. Ọlọ́run wa ẹ ṣé ẹlẹ́dàá ẹ ṣé àṣẹ̀dá ẹ ṣé. Ọba tó ju gbogbo ọba ayé lọ ẹ ṣé ọba a kò lè rí fín ẹ ṣé ọba a kò lè fìdí rẹ̀ tá a lè fi janlẹ̀ síbi kankan <laughs> kábíyèsí o ọba tí ò ṣe tí a kàn lè gbé bó ṣe wà kábíyèsí ọba tó ń gbé wa tó rí wa táwa kò rí ọba tó mọ̀ wá tí àwa kò mọ̀ ọba tó mọ gbogbo tó sì lè ṣeun gbogbo ẹlẹ́pùrú ìkẹ́ atayérọ bíi agogo ọlọ́run tó gbélé ayé rótì òjò owó kábíyèsí wa mátìkà lẹ́yìn adógbogbo lẹ́yìn aṣọ títọ́ ògòṣó ọkọ̀ àjẹ́ arabaribìtì arabaribìtì ọba tá a pè tí a lè pè tán ọba tá a yìn tá a lè yìn tán àkìkìtàn elédùnmarè babaláì ní bàbá olùgbèjà ọmọ òrukàn ọkọ pọ kábíyèsí ọ̀rẹ́ o elédùnmarè tó máa ń gbénu múdí aṣọlá ẹlẹ́dàá ṣẹ̀dá tó máa ń gbénu adélébọ̀ ṣẹ̀wọ̀ ọba tó máa ń gbé ọ̀run ṣògo ọ̀rọ̀ ńlá tó máa ń gbénu ọmọ ènìyàn fọ̀hún ọba tèmi bọ́lá fọláṣadé máa ń pè ní àjò níbí a tó máa jẹ́ lájò àti nínú ilé ọba tá a rán níṣẹ́ tí ò sọ pé òun jù wá lọ tó dá wa lóhùn ọlọ́run tí ò kì í ṣègbéraga kábíyèsí ọba tí ó lágbára jùlọ tó ní gbogbo agbára láti oppress tí ò oppress wa ọlọ́run tí ò kí ń jalè ọlọ́run tó ní gbogbo ọlá àti ògo ọlọ́run tí ò kí ń jalè tó sọ wípé by their fruit shall èṣù ni tí ò dá nǹkan kan ló máa ń jalè àwọn tí ò mọ nǹkan kan tí ò dá nǹkan kan tí wọn ò lè ṣe nǹkan kan náà máa ń jalè adúpẹ́ pé ọlọ́run ẹ̀ ní ṣe wá ní olè adúpẹ́ pé àwọn ò ní jẹ́ ọmọ èṣù ọlọ́run adúpẹ́ pé ọmọ rẹ̀ láwọn máa jẹ́ títí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ọlọ́run ẹ̀ ṣe gan ni bàbá àyàn ológun àṣẹ ọlọ́ba dáríjì wa o gbogbo ìta bá ti ṣẹ̀ṣẹ̀ onínú ìrò àti ìwà àti ṣé wa a ò sọ pé a mọ́ nítòótọ́ ẹlẹ́wà sí ayé nítorí olódodo torí àwọn òtòṣẹlẹ́ṣẹ láti pè wá sí ìrònú kọ̀dà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá ti pè wọ́n náà pé kí mọ́ tó pẹ̀yìn ọlọ́run jẹ́ mímọ́ you say your word that we should walk before you and be blameless we should walk before you and be blameless ká máa jẹ́ kí ìmọ́lẹ̀ ni a jẹ́ ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa tàn níwájú gbogbo ènìyàn kan balẹ̀ máa yin bàbá wa lọ́run bàbá tí ń bẹ lọ́run lógo ẹ sọ pé ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó dókùkù àbí kó kù àbí káwọn èèyàn ká máa ṣe tí kò dáa tó máa borúkọ yín jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ ẹ wá sí ayé nítorí àwọn òtúnṣẹ́ lẹ́ṣẹ̀ láti gbà pé wọ́n sì ronúkúwàdà ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ tí ò ronúkúwàdà àbí tó bá rò pé òun lọ́gbọ́n ju ọlọ́run lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọlọ́run tó jẹ́ pé ẹ mọ èpò ẹ sì mọ àlìkámà ọlọ́run nìyí ẹ ṣe gan ni o bàbá dárí ẹ̀ṣẹ̀ wájú wálẹ̀ nǹkan sí ìta ti wí tó lè mú ọ bínú àbí ìta máa sọ tó lè mú kó o bínú má bínú sí wa o ẹlẹ́dàá ṣẹ̀dá ṣàánú fún wa a bẹ̀rẹ̀ olúwa bá wa ṣe a bẹ̀rẹ̀ olúwa bá wa bẹ̀rẹ̀ ohun gbogbo tí a ṣe olúwa gbàkóso Whatever we are going to do on this platform, take total control. I pray for all my well wishes for myself, my children, are not my well wishes all over the world. My God, you bless every day. You visit people every day with smile, with joy, with testimony. Father Lord, let that be your presence in our life every day. And I pray the presence of God that is in our life shall not depart away from us. Daddy, we always boast that we are working for you. But no, You are not a lazy girl. You are the one working for us. You are the one sustaining us. Yes, any day you are no longer sustaining people. They go, they die. Father Lord, please don't leave us. Continue to work for us. Continue to sustain us. Keep us alive. Protect us. Those who want us to die, who want to take the life you have given unto us, Father Lord, destroy them. Don't allow them. Don't permit them. Father Lord, Don't let the enemy rejoice over us. Don't let the enemy triumph over us. Don't let the enemy clap over us. Don't let the enemy smile again over us. Father, put your enemy to shame. Let us see the end of our enemies. In the name of Jesus, the plans of the enemy shall be aborted totally. Father, love, put smile on our faces. Father, visit, send your visitation, your blessing to us. That the blessing they call visitation Father, send your blessing. We desire blessing today, tomorrow, and all the days of our life. Father, you have started the good job. Father, perfect it. Do wonder in the name of Jesus. Every garden of the enemy, once again, Father, destroy them. Any man or woman <laughs> that pay money <laughs> or are those who are collecting the money to wage war against our life, Father, raise your standard against them. Slay the wicked in the name of Jesus. The evil people in our surroundings, in our nation father expose them in the name of jesus christ olúwa gbà wá sílẹ̀ àwọn ẹni àránsí àti àṣàsí èyí tá a bẹ̀ láti máa mọ̀lẹ́sì wa lórí pílàfọ́ọ̀mù wa àbí níbikíbi tá nígbà tá a bá wà láti máa dà wá láàmú àwọn tó máa ń fẹ́ ìdààmú fún wa olúwa dà wọ́n láàmú olúwa dáná ogun tì wọ́n dáná sì di wọn iná olúwa dáná yá wọn dáná ogun yá wọn ẹni tó sọ pé òun ò ní yé dáná ogun òun ò ní yé dáná ogun yá wa àbó òun ò ní yé gbógun tiwa ní àbí ní gbangba ọlọ́run ẹlẹ́dàá ayé àti ọ̀run dáná ogun yá wọn dáná ogun tì wọ́n jà fún àwa ràn wá lọ́wọ́ dìwà mú ẹlẹ́dàá dìwà mú aṣẹ̀dá àwọn olólùfẹ́ wa àmọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣùgbọ́n lójoojúmọ́ ni gbogbo ènìyàn bó ti wù kó lówó tó wà ní nǹkan tó tún fẹ́ I pray for all our well-wishers all over the world I pray for all of them whatever their heart desire good heart desire Oh Lord, release it to them. Meet all of us at the point of our need. A great provider lórúkọ yín the Jehovah Jireh. Provide. Have mercy. Open way for us. Let door open. Let our eyes be shining to that glory and that blessing. Hey, Yeri Baba Satayaba. Those people who prognosing to our fear, they have no good thing to offer us. I pray, Lord, that you frustrate them, blindfold them, ojú inú àtọjú ẹ̀mí wọn, ọ̀run fọ́ dànù, ẹni fojú ìkà wò mí, tó fi ń wo ọmọ mi àtàwọn olólùfẹ́ mi, to fi ń wo platform mi láti da ayé wa láàmú, olúwa fọ́ wọn lójú ẹ̀mí, fọ́ wọn lójú ara, bà agbára wọn jẹ́, ètò afẹ́ wí lónìí dé the same. I'm about to speak something, speak through my mouth, turn my mouth to sweetness, to honey, <laughs> turn it to power. When I decree a thing, it shall be established in, in on earth and in heaven. <laughs> My prayer will not be rejected. Answer speedily. Father Lord, honor yourself more and more. Thank you, Daddy, because you answer prayer. Those of my well-wishers who are sick, I pray for your bone to be healed. I pray for your heart to be healed. Ìwọ tá a dájọ́ lórúkọ jésù ọjọ́ ikú rẹ kó yẹ tó bá ti yẹ kò ní di tèmi kò ní di tàwọn ọmọ mi gbogbo àwọn ìkà tó kó abẹ́rẹ́ ikú dání tó ń pa èèyàn kiri <laughs> àṣírí wọn lórí èdè nàìjíríà má jò bò níbikíbi wọn bá lọ káàkiri àgbáyé má jẹ káàṣírí wọn bò àwọn spiritual assassin àwọn physical assassin ó lọ expose all of them disgrace them evil people in our surrounding in our nation father expose them lord disgrace them in the name of Jesus Christ <laughs> àwọn ènìyàn yẹn tó máa ń sọ ìgbọ́n fẹ́ máa target wa wọ́n fẹ́ máa disgrace wa ó lọ disgrace them gbogbo instrument òkùnkùn tá a ti lò láti bá mẹjà láti bọ́ mọ̀ mẹjà tí ò tí ì ronúkúwàdà ó gbàdúrà fún oko crash dànù may almighty God slay you may all God, God almighty disgrace you and destroy you in the name of Jesus Christ ohun tí mi ò mọ́wọ́ ẹ ní bá lè máa rò mọ́ mi lọ́rùn ọ̀run máa da wàhálà àti ìdààmú àti ṣòro ńlá lé e lórí ó rú ogun tó ẹ lọ àpáta yìí rẹ̀ máa dìgbò lù ẹ́ ó máa dìgbò lù ẹ́ ó máa dìgbò lù gbogbo ohun tó bá ṣe a ó rùn wọn wómúwómú a ó bá gbogbo ẹ̀jẹ̀ pátápátá bẹ́ẹ̀ lórí kò ní í padà those who are praying for me those who want me to excel the Lord will promote you the Lord will bless you as well so shall it be in Jesus name daddy you have a plan for me the good thoughts and the purpose you have for me bring them to pass He shall be well with me and my people with me and my children and those who wish us well. So shall it be in Jesus' name. I dip my mouth into the power and authority of God, into the word of God, into the sweetness of God. Lord, I pray for double wisdom, understanding. And Lord, create your fear into my heart, to my people's heart, to my platform, to my children's heart. In the name of Jesus, the fear of God is the beginning of wisdom. and we have wisdom. in Jesus name <tsk> hey àwọn èpò láàrin If we in our country oh Lord expose all of them <laughs> evil that is targeting my life oh Lord disgrace them and destroy them so shall it be in Jesus wonderful excellent name we pray amen. Hmm. <sighs> You are welcome. Mm. you are too big to say amen no problem no wahala God bless those who are persecuted for doing right. you are hating us because we are doing the right thing eh Matthew chapter 8 verse 10 no dúró náà sorry ìgò yìí dúdú o ah! ìgò yìí dúdú sà yéé ẹlẹ́dàá this this this this classes is something else i'm telling you let me use this one i don't want to face my i don't want to face my screen you know ìgò yẹn dúdú o. We go very play music ni okay sorry five hmm, Matthew chapter five verse ten sorry God bless those who are persecuted for doing right for the kingdom of heaven when is for them Can she dead you? when we are talking about the kingdom of heaven heaven you feel heaven even on earth Okay? So, you must not be persecuted as a child of God because of your maybe stealing money, laundering money, killing people, destroying people. You understand me? Mm. You must not be, as a child of God, you must not be persecuted for money laundering. Okay? And said you call yourself a child of God a child of God in the beginning you must not do money laundry okay olórí burúkú wọn you are not interested go now okay eh? tolú lọ pa náà nǹkan tí à ń sè yẹn wa ni so mo fẹ́ sọ i will i want to edit this thing I want to call attention of EFCC also. Okay? Ó gbàdúrà kan, èmi fẹ́ gbà ni o. Àwọn alábẹ́rẹ́ ikú gbà o. Àwọn òrè kan ṣì wà lórí platform níbi ẹ̀ ń ṣò mí. Ṣé ṣe we dey care? What do you want to do? Apple? Kí ló dé gan tó jẹ́ pápò wẹ́wẹ́wẹ́ lóra báyìí? We have one fọ ìtàn. Eh? The last one? Okay, cut for me. Let's share it together. Apple la dẹ̀ ń jẹ nísìnyí àti kìíní fruit. Okay, cucumber. <laughs> Yes. Just cut it and bring it with fork. Let me just kiss it. Let me kiss you. tẹ́ bá ti wá sọ́ndà platform mi ẹ máa fi love àti like sí ó ti yé. tẹ́ bá ti wá love and like. èyí ti dé géètì tó ń géètì dé géètì. mo fẹ́ fi mo fẹ́ dìtì kìíní. I want to edit ESCC. ẹ jọ̀ọ́ ẹni bá ti rí nọ́mbà àwọn EFCC ẹ jẹ́ kó ń fún wa ní update lórí àwọn case tán bá ti ń ṣe kó jẹ́ ká máa mọ̀ tán bá ti mú yàn kó jẹ́ ká máa mọ̀ torí pé bọ̀dá yẹn <laughs> kí lorúkọ wọn náà yẹn ìfẹlẹ ìsinmi bọ sí i bọ̀dá káyọ̀dé ṣé bọ̀dá káyọ̀dé àbí mr káyọ̀dé because ah, fẹ́ kí tán bá lọ bo àwọn kan wọ́n kàn máa lọ kó wọn sí wèrè ni o tó bá ti yá wọ́n á tún sẹ̀tì wọn up mo ní èmi i will tell you one story about apple ẹ má bínú ẹ lọ́ mi tẹ́ tọmọtọmọ. Mm. <laughs> thank you thank you instead of thank you thank you ta ló sọ ná sójú mm. òtòjò gẹ́ àbí owó tó lò ìkan nínú wọn gbà yẹn nínú fíìmù thank you jẹ́jọ́ thank you <laughs> àti mm, hmm. this is kumba kùkúmbà Oh, fi carrot sí ah Tolu what happened. o ò fi cucumber sí o ò ṣe ṣe carrot what about carrot ńkọ́ make carrot make carrot no you don't want to reach it all okay blend it and put water what? blend it carrot and put it with other things blend carrot ṣebó ló fẹ́ ìtì ẹ̀rọ o fẹ́ ṣe pẹ̀lú oúnjẹ what is it why are you looking at my face it's good. I should not finish it. I cannot finish it. Ó yẹ kó mo sì jẹ́ Thank you, Olúṣọlá. Eh? Carrots. can blend carrot alone, eh, no? Ṣé bó ti fẹ́lẹ̀ tí mi bá ní cucumber You can blend carrots and cucumber together. And other fruits, but... Tí n bá ti fẹ́ yogurt if i want to make yogurt i will teach you how to make yogurt i want to make yogurt the one i did i mean ètò mo ṣe ń i did i finished the remaining one yesterday ó ní just jẹ sùn lánàá no ṣáà ní mo just sùn day before It ń actually you will sleep like a baby you know. want to off this AC. If I'm sitting here, I don't want to face it direct. When you are facing AC, I want to tell you also, if you face AC, direct like that, it's going to cause you problem. Okay? When you are sleeping under AC and you feel, maybe direct direct the flip is uh, facing you or your bed That's why you cover yourself. You can be having body pains. I'm just telling you new. Or when you are sitting directly to the, you know, in the front of AC, you can be having chest pain. Okay? Because a lot of carbon came from, used to come from that AC. Even people who eating a lot of ice block also, got. you need to be careful, okay? We have quickly blend it Emma, be bínú ó máa dé It's okay. Thank you. Ah, <laughs> rojo ni agbejo òwe dání ni àròjọ tí ò yọ owó ó ti yé àṣeré <laughs> pẹ̀lú òsínwé àwọn òsínwé èèyàn we don't want to interact with crazy people you know we tell you what is going to make our country our society our society good kò ṣe ẹjọ́ wèrè ẹjọ́ tó bá ti fún wọn ní two hundred dollar nínú owó ẹ̀ lot of money tí wọ́n jí gbé wọ́n máa ṣe bí olórí burúkú tó gba orí Facebook kan no orí ṣé kò ní dànù tó ló wà ní oúnjẹ breakfast ọmọ mi lélẹ́yìí o ó ní mo ní kí mo kémi náà kí sí bẹ́ẹ̀ sí kó bá mi ṣe wá ní kò sí apple mọ́ we need to get apple breakfast wa ṣé ti yẹ yín ẹ̀ drink water bí bá má tiẹ̀ jẹun o <laughs> ti gbọ́ nípa ọmọ arógun má sa aṣọ tẹ̀ márùn-ún torí ẹ̀mí ìfẹ́ ṣọ̀tẹ̀ náà torí ẹ̀mí ìfẹ́ fáìn ara mi nínú tẹ́sì tẹ́sì tẹ́sì tẹ́sójú ẹ̀ ó dà tó ló. naturally i like to eat cucumber with chicken with suya anytime tí n bá fẹ́ ṣe suya àbí tí n bá order fún suya bẹ́yẹn torí mo fẹ́ jẹ onion àti kùkúmbà ni i love it i do order mo máa ń order fún suya mi ti these days i even do it myself ṣẹ́ran yẹn ti tán tó wà nínú airfryer. why do you bone your face like that? fi kíní díẹ̀ sí i tó bá wẹ̀ o lè fi honey díẹ̀ ẹ̀mí lẹ́mọ̀ sí fi lẹ́mọ̀ sí tó bá wẹ̀ o lè fi honey sí. no lo lo honey sínú bẹ̀ yẹn you are not putting honey ṣé yẹn lè tó ni ìtùnú. Hmm, mo ti jẹun àárọ̀. ìwọ ofe je jẹ kí nìyẹn o ba bá mi carrot n carrot kó tutù díẹ̀ ni. o lè fẹ́ mi díẹ̀ náà àbí kó fún mi ní fún mi kárọ̀tì gangan i will eat my own like that ìwọ́n láì láti máa blend jẹ. wọ́n náà dáa. Tolú bá mi fọwọ́ ìgé ìjọ tó lọ́wọ́. bó bá ti lé o i'm the one you are the one doing what i'm the one that message you in your life chat me. ṣé wọ́n sọ pé wọ́n fi mọ́tò tọrẹ ń bè ní àbí wọ́n sọ pé wọ́n ń ta mọ́tò ni wọ́n sọ pé wọ́n fi mọ́tò tọrẹ ni àbí wọ́n sọ pé mò ń ṣe ní fátírì tán ti àwọn tó ń ṣe mọ́tò gbé wọn fi tọrẹ ìgbà yẹn kọ́ i'm fucking hot. please stop disturbing my life i'm not a thief now where, will, where do you want me to get it from you are you are you mean it as you are you joking as you dash your motor n bọ mọtò ẹ rí ṣé kí n lọ jí mọ́tò ní mọ́tò tó wá gbé fún ẹ ni kò sẹ́jẹ̀ lẹ́jẹ̀ kò sólè lẹ́jẹ̀ mi nà àwọn lọ́ǹdì owó sọ́wọ́ mi tó bá lọ́ǹdì ẹ̀gàn wọn lọ́ǹdì owó sọ́dọ̀ mi nà mi ń ṣe mọ́nì lọ́ǹdì. wanted to talk. Mm. So, for those of you that you always judge people, you are, you are judging me. But Auto Bola, some people say that uh, eh, Auto Bola destroys some people's lives. <laughs> Anybody tó ayé ẹ̀ bá that látọwọ́ mi, ó fẹ́ bà ayé ọwọ́ mi wáyà ju tiẹ̀ lọ I tell you. woman tí mo sọ pé mo post lórí platform mi lánàá pé we don't even know what is the outcome. A lot of people believe that I'm the one that exposed her. She have a case already in Nigeria 2017. Go and read the case again. She has the case already. And somebody came in, coming to me. Wọ́n ní kó wá dẹrù lémi lóso that tí mi bá pariwo ń gbà wọ́n máa lájọjọ́ ń ṣe ni. And that's why you cannot just embrace people. I don't blame people we don't know. Like me. But you cannot just embrace people on the media. I don't want to. That's why I I don't me oh me I don't join group. I don't want anybody ma say, low ranger Can you come? What can alone is a champion. Because some people go tó what lórí media yìí, some of people, many people on this social media now. They are, they are, they are evil. Some are froster, Some are, you know, they have a lot of cases that you don't know. And um, after, when you make friends with them or just know them, they just put the problem on you as if you are part, you have been together for long. You got to be careful. And many people that learn this money in Nigeria, and that's why you see a lot of terrorists, so such many lóde lot of they are killing so much rapidly because owó tó lọ́ọ̀dì àwọn owó tó kó pamọ́ wọ̀nyẹn gbogbo wọn pátá tó bá ti kówó pamọ́ kò sí nǹkan tí èèyàn fẹ́ máa kówó tó kàn kọjá orí ẹ̀ lọ tí ì ṣe pé bóyá o fi investor you are not an investor you are not a business you understand me kọ́kọ́ máa kó yẹn tí wọ́n bí kọ́kọ́ máa pa àwọn èèyàn kiri náà ni ó ti yé the woman has her case go and check it i i think gbani woman yẹn wá sọ́dọ̀ wa náà i think two thousand and twenty kọ́ ni Tolú two thousand and twenty and in the middle of that, ah, bí month wo ni náà ló wá màá check month yẹn bóyá towards the ọdún kan ti fẹ́ máa lọ ní two thousand and twenty nígbà tó wà yeah that be June July sorry and she already have her case let me check it the time she have that case. ẹ má I want to see. to read it. Eh. Look at the case. She have a daughter in London that is a presenter, not a not a blogger. Her first daughter, she's a she's a presenter in one TV station in London. The daughter of that woman. The Economy and Financial Crime Commission, EFCC, on Thursday, 20, May 25, 2003 this is the arrest. but when the issue started gangan when they, they i think when she went to court that they restarted that they rehold her the i want to check the date she got the problem i don't know how then Caught one of the charge Emma emagbo read that you you Titi Layo, Ebon and Shayomi. You see, this Shayomi actually, she sent me this Shayomi account, like, um, nígbà yẹn tí bá fẹ́ send mọ́tò sí wọn kó tó di pé àwọn logistic náà Canada wo àwọn tí mo fi mọ́tò ránṣẹ́ sí nígbà tó gba mo kíní ẹ̀ she deserve having communication with them and that's why you see battle also àwọn èèyàn wá gbógun because they are making money from the money that was being embezzled either Nigeria or that, that was stolen from other country. You understand me? So those people also, the moment they are giving them money, they are saying bad about me. They don't want to care. They just go after you. You understand me? So the bad money, they are using it badly in Nigeria. The bad money, those people who stole money, they use it bad on innocent people. I'm telling you. And that's why I hate people who are doing that. too. Oh. I tell you, because a lot of people say, òun ló báyé obìnrin yẹn jẹ́. The woman has up. she got the problem 2016 could have been 17. But on the 2018, caught one of the charges, read that you, Sister Yebon, and Xiaomi Aluminium Limited, you know, all the all the company they are using to to to embezzle. You understand me? Some between February no, and November 2018 in Abuja FCT with the justice justification of the dishonorable court with intent to defraud àbí wọ́n ti defraud àbí wọ́n defraud mo kàn fẹ́ sọ story yìí mo kàn fẹ́ sọ date tí wọ́n ní problem gangan I think the problem started two thousand and six two thousand and eighteen or oh, seventeen problem yẹn ti and before this case she have a lot of cases also so if all of you are talking like eh eh they do this òun ni òun ló wá padà eh kí lorúkọ ẹ̀ ló tún wá padà godmother another godmother i tell you today that case of that woman also òun ni ò lè jẹ́ kí Dorcas náà ó pẹ̀lú nǹkan problem yes that woman also part of it To fún ọ tó fún lówó nígbà yẹn ba lè máa go fún me seriously kò ń ṣe tó torí ẹlòmíì ba lè máa go fún me seriously ẹ mọ̀ kan ọmọ tó wà ní Amẹ́ríkà àmì tó wà ní Germany yẹn náà kí lórúkọ ẹ o tolúwa ní Debbie ẹ ye millions tí woman yẹn release ẹ má rí i pé nice even let me tell you all the people who embezzle Nigeria money who stole or who are doing fraud part of they are the ones spending this money on social media showing showing up to the whole world that they are nice or they are generous giving people what are need is a lie it's not because they're nice but because the money has caused them problem kò ṣe torí pé nice it's not because they're nice and they want to show to the whole world that they are nice no they stole the money àwọn wá fi ń ṣe mí wọn máa sọ charity wọn máa Hey, I want love for me. ṣé gbogbo ẹ̀yin tẹ ó dáa náà kọ́ máa gbowó fún àwọn èèyàn but gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn kan they gave for money those money is trouble to them. You understand me? They are now giving it as if they are they are, they are, they are, they are merciful. Actually, in the beginning, if anybody loves the system, you love your country, you will not embezzle the country money. The money they're supposed to use for everybody become only rich. By you even after stealing, stealing those money, and you are now giving it to one individual like that. You cannot reach out to all Nigerians. Do you understand? majority of them me ò sọ pé títí o but woman yẹn that time they oppress me eh <laughs> títí ebony and she lie i can mention her name now they say that time they ban me that i should not mention her name but her she said she's not on social media i said she's on social media she hide bí mo ṣe ń sọ̀rọ̀ iná wọn lè wà bí they hide wọ́n máa wà nínú àwọn tí wọ́n ṣẹ̀dẹ̀ wá rí dàmínà yẹn she have something to do with it with that woman yes Damina has something to do with that, that, that woman. Yes. I tell you, I have a lot of sharing, a lot of things by Nimori mo rí ni mo dẹ̀ kì í ṣe but they come to bá you ẹ when they see you in trouble they want to put more trouble into you wọ́n fẹ́ dẹrù tó mọ́wọ́ tó mẹsẹ̀ wọ́n fẹ́ dìlé ẹ lórí that woman came she had trouble in two thousand with the EFCC Nigeria torí ẹ̀ mú sọ fún EFCC Nigeria wo ẹ wo tí ẹ bá ẹ wo kì í ṣe pé mo tún àṣe woman but woman yẹn dì ó dì pẹ̀lú mi ìwà burúkú tó dẹ̀ ṣe mi ì lè láìkí wọn I tell you especially téèyàn bá wò mí tó ṣèkà fún mi tó ṣèkà fọmọ mi tó bá ṣèkà fún mi wàá fọmọ mi sílẹ̀ ó ṣèkà fún mi ó ṣèkà fọmọ mi ìkà ló ṣe wọn kọ́kọ́ wá bí ẹni fẹ́ ṣe é lóore wọn fẹ́ dẹrù lé ẹ lórí wọn fẹ́ kọ̀tì wàhálà fún ẹ tán bá wọ ibì kan báyìí tó bá fún ẹni ńgbẹ tó bá fún ẹni wọ́n milẹ̀ wọ́n á pa ẹnìkan nulẹ̀ ẹ̀ṣá ni àti ìpè bóyá all these people that is stealing money torí ẹ̀ EFCC EFCC ẹ má gba bíráìbù tẹ́ ẹ bá ṣiṣẹ́ yẹn tẹ́ ẹ ṣe dáadáa wọ́n máa padà rán yín lọ sẹ́wọ̀n o toró ní nǹkan tó ń pè ní ṣé mugun àbí magun náà pè gbà ẹ̀ woman yìí sọ story bí wọ́n ṣe wọ́n ṣe sẹ́ẹ̀tì ẹ̀ padà because ó dà pé magun ló kọ́kọ́ mú wọn ṣé magun ni àbí mugun magu lórúkọ ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú fcc ńgbà yẹn so òun ló kọ́kọ́ mú wọn they get problem later wọn á lọ filọkulọ lọ́la ìwọ̀n fún bribe a máa sọ wọn lẹ̀ ó padà nǹkan tó jẹ́ kí yẹn ní problem nìyẹn ẹ wà careful kó má bàa kí sórí má bàa di pé all these people they are very cunning torí ẹ i cannot compromise my faith i cannot and you cannot oh bẹ́ẹ̀ ni mo sọ i cannot compromise my faith lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí they send somebody to this Canada ọmọ kan tó rán wá ọmọ tó rán wá láti nàìjíríà yẹn kí ni wọ́n ní kó wá ṣe Nigeria support wọn in fact Nigeria government ìjọba tó lọ yẹn náà APC náà sì ni wọ́n ṣá wọ́n support wọn ọmọ yẹn wá sínú ilé nǹkan tí mo kó oh God I can't stay I can't tell it all ọlọ́run wa bá mi sẹ̀ sọ fún oníkàtúkọ́ máa sọ pé just move on ṣé mo dì wọ́n mú báyìí but wọ́n máa sọ pé if you destroy people's life yeah it's just like a bottle you are going to repeat later when they are doing evil to me without cause just because mo ń ṣàlàyé pé ẹ fi mí lọ́rùn lẹ̀ ẹ̀yin alájàlẹ̀ límí èlò group àjàlẹ̀ connection ẹ̀yin olè agbatẹni ẹlẹ́ni abatẹni ẹlẹ́ni jaguda ẹ̀yin jàgùdàpá líbàbá olè ẹ̀sọ́ mi le wọ́n kọ̀ sẹ́ni tó ń wá bẹ̀ ṣiṣẹ́ sẹ́ni tó kí ni o sẹ́ni tó kí ni o sẹ́ni tó kí ni o sẹ́ni tó kí ni o ọlọ́run ló ní kí n máa sọ ní sẹ́ni tó kí ni I was saying that ṣé iṣẹ́ tí mo ṣe wọ̀nyẹn kò dáa ṣé kí n máa sọ kí káwọn èèyàn ṣèkà fún ẹ kó tó máa bu ẹnu when they are beating you in Nigeria they want you to shut up your mouth bí bá ṣe ń sọ̀rọ̀ náà wọ́n fẹ́ kọ̀bù àwọn ọ̀fẹ́ kan gbọ́ ó ní mo póòsì síbẹ̀ yẹn Nigeria EFCC ẹ ṣe nǹkan sí o ibi tí ẹ gbede ńgbà ìbò ló báwo ni kéèsì wọn bó ló dé kí mo kàn ń sọ fẹ́yìn Nàìjíríà ni pé èmi kọ́ ni mo ṣe nǹkan kan fún wọn wọ́n máa sọ pé we no go give you the money so gbogbo wọn ló wà tán gbogbo àwọn tó jalè tó ń jí o nàìjíríà ní wọn sọ pé you no go give out of the money ṣé ń gbà tẹ́ bá wá ní problem kí n máa bá yín share problem yín ni you give me out of the money ṣèbó láwọn tẹ́ ń fowó yín pọ́nlé tẹ́tẹ̀ máa fi wọ́n sọ ìyálòde ìyálẹ́gbẹ́ ìyá èmèrè ìyá àjẹ́ ìyá ìyá abatẹnijẹ́ oríṣiríṣi tẹ́ máa fún wọn ládé tẹ́ máa fún wọn lóye tọ́ bá ti ṣe nǹkan burúkú tán tẹ̀ sí ojú àwọn èèyàn káàkiri yóò ló kàn mí so two thousand and eighteen ẹnìyẹn wá wá lọ sọ́dọ̀ mi two thousand and twenty gbogbo ohun tó dẹ̀ sọ kò sí ìkọ̀kan tó ṣe ó tó wá sùn mi because it just gbà tó wà yóò kàn wá ways to to look to sue me to problem i mean to sue me to call to deal with me to ṣe mí yàmàyàmà you know. kó dáa náà ṣé tí wọn bá rí owó tán kó yẹn sí ṣé wọn lè ní god láti máa láti máa kó owó ṣé ẹnìkan lè wà nàìjíríà canada canada ọmọ ìṣe canada ẹnìkan lè wà kó ló fẹ́ lọ sí asylum ní ìlú nàìjíríà kó jẹ́ ọmọ canada kí canada gọọmenti àbí kí wọ́n máa láwọn àwọn tó bá kó kó wọ́n máa fowó yẹn sponsor owó ọ̀tí ṣó lè possible kò possible gbogbo àwọn nǹkan kan wà tẹ́ pé olè nàìjíríà ló ti lè ṣẹlẹ̀ àbí láfíríkà àṣewò ló ti lè ṣẹlẹ̀ àwọn kinní kò lè ṣẹlẹ̀ ṣe taboo Tolú ní kárọ̀tì yẹn 2018 only and eighteen wọ́n ti ní problem emoye billions go and check all these ladies it's billions It's only a mú they make it on mú jáde yẹn kò ń let me just tell you the truth these billions eléyìí lára just few out of the fraud ni o di ọmọ yẹn gan tó lọ woman yẹn gbà yẹn ó ya photo òbí tó ń kówó so everybody dàbò mí lórí bíbá ẹni ẹnbọ̀ tó bá ti ní kán bú o àti ẹnibọ̀ tó bá ti ní kán bú wọn máa bú wọn ni torí tó bá ti bú wọn báyìí ten million ni bẹ́ẹ̀ ni ten million is nothing to them because the money they are looking for where to put it it's a stolen money already it has caused them problem ọlọ́run <laughs> ẹ mọ bí tẹ́sí ìyá wèrè dé a tún fún wọn ní nǹkan tó yẹ pé a tún fún wọn ìbùkún ló pè fún wọn o a tún fún wọn ní ìpayà ìbùkún tọ́lọ̀ máa fún mi tọ́kàn mi ò ní Lori lórí ẹ̀ gan-an ah, ọlọ́run kò sí nǹkan tọ́lọ̀ ń fún yàn tí ò ní fi kàn fọkàn balẹ̀ sí tẹ́jú bá ti fún yàn ní nǹkan láyé ẹ má máa bí àwọn èèyàn ṣe àsọyúnjọ yẹn ẹ ṣàjà yìí lára àwọn obìnrin tó kó nàìjíríà tó bá lé jẹ̀lẹ̀ nàìjíríà já ṣàjà ìsọnù dẹ̀ òun lẹ́sìn máa rí wọn tó bá ti wà lórí mídíà tó bá pé oṣù bọ́ọ̀dù wọn wọn bù sí péjì fún ẹ wọn bá ti débẹ̀ báyìí wọn bù sí péjì fún ẹ wọn ṣí péjì ẹ lẹ̀ tó ti yé ariwo nàìjíríà lára àwọn tó fi bù sí owó náà tó fi wọn fi bù sí péjì wọ́n á dẹ̀ ra kinní fún ẹ náà bẹ́ẹ̀ wọ́n á ní owó yẹn tó máa gbà lọ ní ọwọ́ Facebook á lè pọ̀ wọ́n rà ní. bọ̀ tó bá ti fún ẹ bẹ́ẹ̀ kó mọ̀ pé bí ìpè kò gbowó náà kó bùsùn pé ìjẹ́ kọ́mọ ẹ lọ ẹ̀wọ̀n ọlọ́run níjẹ́ lọ́mọ tó lọ sẹ́wọ̀n ọlọ́run níjẹ́ kọ́mọ mẹ ọlọ́run níjẹ́ rí bímọ á kó ìjà tíṣẹ́ owó ẹ̀. bọ̀dà káyọ̀dé gbàtẹ́ ṣẹ̀ṣẹ̀ dé nígbà yẹn lẹ ṣiṣẹ́ kéèsì níbo ló dé níbo ni kéèsì yẹn dé hmm, kéèsì títí airborne tí wọ́n ní kéèsì bílíọ̀nù ẹ mọ̀ pé wọ́n fún mi níbẹ̀ mhm. wọ́n lè tún sùn mí ń bí pàtó sùn mí wọ́n àti ọmọ ti january ẹ̀ wọ́n lọ six months pẹ̀lú mi wọ́n pa bàbá ọmọ mi kú oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ àwọn àni forget let's go ìyá mo dì wọ́n mú ni ẹ yẹ ká mọ bó ṣe ń lọ ní pípa kéèsì wọn. Mhm. àti gbogbo owó nọ́mbà láti amẹ́ríkà wọ́n ṣe gba owó lamẹ́ríkà wọ́n ń gbà káàkiri dọ́là ẹni nǹkan fi ṣe wọ́n ni àfi ṣe bí òrùn àfi ṣe ẹni táwọn kan bá fi owó tí wọ́n fi nàìjíríà ya owó mìkan tí wọ́n fi dọ́là amẹ́ríkà sọ̀wọ́ fún wọn àwọn kan tó máa jí kó ń bẹ̀ oríṣiríṣi a máa sọ pé olè jí olè gbà. Mm àìsà jẹ́ ń bẹ abẹ́ fún wa ẹ má bínú bẹ́ẹ̀ mi ṣe ń dún we're eating carrot Mr. Kayode mm. àti ẹ̀gbúrú ẹ̀ lẹ́nu tó wà ní Germany ó máa ń lọ wọ́n máa ra first fún báyìí á wà nu ẹsẹ̀ sínú plane á máa lọ torí pé kó lè bú mi ó bú ṣé gèsì mi lára woman yà máa dìnnà yìí òun ò lórí social media pé ó máa sọ ní kóòtù ń bí máa ṣe zoom pẹ̀lú ẹ̀ mi ì tí ì rí rí owó break protocol wọ́n fẹ́ fi owó náà ba system Quebec jẹ́ tí bá ro gbogbo yẹn gan pàápàá wọ́n ní wàá lọ gba kiri kankan wá fún mi tó kí n eh. wọ́n sùn mí sí kóòtù. mi ìmọ̀ yín mo simply because mo ní à ah, ìgbà tẹ́ wá ilé fẹ́ wá ṣe rajà ní kí ló dé tẹ́ wá fẹ́ kó mi sí wàhálà a máa tọ́jọ̀ mi very wicked. Hmm. wọ́n ti rẹ̀ ti ní adájọ́ tuntun ní nàìjíríà ń fihàn kí lorúkọ hmm, tó ń ṣẹ̀ṣẹ̀ yàn yàn kékeré ẹkùn hmm. kékeré ẹkùn mi ò pé kékeré ẹ̀kún máa wò ó ṣe fún ẹ̀wọ̀n Daniel this time around o hmm. kékeré ẹ̀kún hmm. ọ̀nà ju Daniel sí ló kìnìún ikú kìnìún ńlá ni o àwọn bóyá àwọn kìnìún ńlá láwọn ọmọ kékeré ẹ̀kún kò lè mọ ohun <laughs> judiciary everything is changing mo ń jẹ apple mo ń jẹ carrot ẹ ṣe kà fún wa ẹ máa fẹ́ fẹ́ ṣe gbé ẹ lè ṣe gbé hmm. gbogbo ẹni tí ò kà fún mi ẹ máa lọ ìwọ ẹ máa kú síbẹ̀. Mm. Mm. wọ́n wá gbogbo àwọn àwọn ló sọ gbogbo nàìjíríà àti àwọn ọmọ nàìjíríà di majority of this owó tán kó jẹ ń sọ ọmọ nàìjíríà di terrorist hmm. àwọn bá ń ṣe sínú tó terrorist sínú tó terrorist inú bí wọn ni. ẹ bá rí a lot of dirty game ló máa play. Hmm. àwọn obìnrin tó kówó jẹ tó máa fẹ́ kó owó owó tí yàyà bello náà kó billions náà ni but even gan títí ẹbọnì kò ṣe gọ́vnà kò ṣe kọmíṣánná kò ṣe nǹkan kan owó tó gógó ó máa fẹ́ ta ti yàyà bello ó ga kékeré owó àmì kékeré kíkó ni àgbà olè. ó ga o bọ̀dá kárọ̀tì ẹ má pinnu pé mo ń jẹ kárọ̀tì. ọlọ́run ló mọ iye tó máa di lọ́ọ̀dì sọ́wọ́ àmọ́ yìí tí ọwọ́ fi tí wọ́n fi lè kúrèrè bọ̀dá káyọ̀dé ẹ lè kúrèrè Esther Ajayi ó ga ọ nàìjíríà mo ti rí pé àwọn frosta àwọn lágbára ju àwọn àwọn àwọn aṣòfin nàìjíríà lọ ọwọ́ wọn àwọn olè kéékèèké bí àwọn olè tó máa gbá ìyàwó tó máa yọ ti ṣe bẹ́ẹ̀ wọ́n gba ilẹ̀ ó ga hmm. oyè yìí ẹ mọ̀ pé owó tí wọ́n bá ti jí gbé wọn máa fi jẹjẹ kújẹ ni ẹ mọ̀ ni bí ti nàìjíríà dé lónìí. àwọn ọmọ yẹn lórí social media wọ́n máa ṣú òun báyìí gbogbo àwọn tó lọ lé títẹ́ bónì wọ́n máa ṣú òun ní owó wọ́n ní mi wọ́n lò dàwọ̀ owó sí gbogbo yàrá káàkiri ẹni tó bá wù ní tó bá ti débẹ̀ àní kó lọ iye tó bá ti wù ara nǹkan tó wù ara aṣọ tó wù ara góòlù tó wù a máa sọ pé bóun ṣe wà yìí sí bóun ṣe wà ọlọ́run ti gbọ́ tí nǹkan góòlù yìí òun rà bí kinní kan millions ni million ńláńlá àwọn ọmọ tí ò ṣiṣẹ́ tí ò tí ò sọ fáre àsọ pé kéèyàn má lówó ṣó ti yé táwọn kan dẹ̀ wà lórílẹ̀ nàìjíríà tó ń gba thirty thousand tí wọ́n máa sọ́fà lọ míì wà tí ò tiẹ̀ rówó oṣù gbàgán tí àwọn ọmọ tó wọ́n kàn fẹ́ lò wọ́n fẹ́ sọ wọ́n di terrorism ṣó ti yé hmm. ó máa lọ sí wọ́n máa tún display ẹ̀ nígbà tó ọmọ yẹn kúrò lọ́dọ̀ tí ó kúrò lọ́dọ̀ tóun àti ọmọ yẹn jà bó ṣe bọ́ sọ́dọ̀ ọ̀dọ̀ dùkásì nìyẹn ó ra fóònù méjì lọ́mọ kọ́kọ́ rà nígbà tó dẹ̀ ra fóònù méjì a máa bẹ̀rẹ̀ sínú àtẹ̀sí mi lójú a máa nírọ̀ ni mo pa gbogbo tí bá ti sọ báyìí dókà sọ bá nírọ̀ mo pa gbogbo tí bá sọ bá nírọ̀ mo pa bìkọ́ máa sọ pé owó ló ṣègboro ò bá tó bá ní kó pa ìyá ẹ̀ tó bá béèrè fún ìyá ẹ̀ ní ọjọ́ yìí ó máa pa kò sí nǹkan tó máa ṣe imagine wọ́n ní kèmí bu aṣọ ajúmọ̀ mo ti sọ̀rọ̀ wọn rí nítorí àwọn ọmọ kìnìtẹ́lẹ̀ o ò lè bẹ̀ mí níṣẹ́ kì í ṣe àfi tó bá wù mí tí mo kàn rí pé tí mo fẹ́ ṣe nǹkan tó bá rí pé kò dáa mo kàn fẹ́ sọ̀rọ̀ on my own me i don't want to me nobody can change me i need money kí ni àǹfààní owó tó máa fún ẹ ń sì tó máa lọ ṣe ìwọ̀n lé lórí excuse me kí ni àǹfààní owó tó máa fún ẹ tó ní gbádùn. Hmm? God forbid ó lè ò dànà owó ńlá ńlá ńlá ńlá ńlá ah wọ́n pa nàìjíríà kò kú ni nàìjíríà is very blessed i'm telling you nàìjíríà is a blessed country tó bá gbẹgbẹ lẹ́mìí ẹ̀mí ẹ̀mí nàìjíríà ju méje lọ tó bá gbẹ pé ó jábọ́ kò fọ́ ó jóná kò kú nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ with what people have done what these fraudsters have done to the system and they be telling you she only lere lere ja gbogbo àwọn tó tẹ̀ fẹ́ máa group mi mọ́ tó fẹ́ máa kàn mí imagine them when i look at ṣé ìkan tó dìdí sọ ìkan báyìí tí ó lóun tó ń sọ̀rọ̀ fún kìnìún yẹn ó dìdí sọ ni pé kò sí èébú tí wọ́n bú mi kò sẹ́ni tí wọ́n sanwó fún ní social media yìí tí wọ́n máa ní kó máa bú ẹni tó máa ní kó tẹ̀ sí lójú ní ìgbà tí wọ́n tún ń gbèjà wèrè kan tó lòun olórin olórin àgbàfò yẹn kò sí nǹkan tí ètò ń pè ní jókòó jókòó tó ṣì yẹn kò sí nǹkan tí òfújọ ọmọ mẹ́rin èmi àtọmọ mi ó ní òun lọ sí ilé fada ńlọ mi ilé ńlọ mi ó ní wọ́n sọ fún un pé reason tó ń fi lé mi jáde ni wípé wọ́n lé mi àtọmọ mi pé a máa jọ ń ṣe lesbian pé èmi àtọmọ mi ń ṣe lesbian jókòó ló sọ bẹ́ẹ̀ bó ṣe wà yẹn mo sì ní gbogbo ẹni tó bá ti ta bá ọmọ mi lágbára ọlọ́run ọlọ́run máa dẹ́mi mẹ́mẹ́ sí i á sì jọ máa fà á bọ́n ṣe gbé ọmọ ẹ̀ sórí mídíà tí wọ́n gbé ní kẹ́dẹ̀mẹ̀ ìsọ̀kòkò sí tó kàn mí i'm not support of i'm not in support of going for people children. bí wọ́n ṣe pa bàbá ọmọ mi tán wọ́n tún gò fún ọmọ mi tó yẹ pé just àbọ̀n ṣe ṣe fún liam yẹn àwọn sáyẹn tẹ máa fi mọ̀ pé wọ́n ń pa wọ́n ni àwọn èèyàn ló pa wọ́n ṣe rí ẹnu bóyì gẹ́ẹ̀ tó kú tó ń sin lánàá ẹ̀ náà gbogbo àwọn tó ń sin láti bí ọjọ́ mẹ́ta yìí ń sìn gbogbo pátá either killed by this kidnapper or killed by one some people who are hiding kidnapper who are hiding ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni àwọn kidnapper tó máa fún wọn lábẹ́ tó máa fún wọn poison yẹn àwọn yẹn tún àwọn killer tó ń fojú pamọ́ nìyẹn ṣó ti yé yín àwọn èèyàn tó dẹ̀ ń pa wọ́n yẹn Nigerians know them in fact our police mi in Nigeria they know them but nothing been do me done to them One, ò ní ṣe nǹkan kan sí wọn ẹ lọ wo bàbá tó ń ní wọn pa ń jẹ gbogbo yẹn náà ṣòkú ẹ ní kinní kan wọn lọ sí wọn ló kó ẹnìkan náà rí èyí tó ń lọ sí lánàá ọgá yẹn àwọn ẹgbẹ́ mi mo gbé ńgbà tí Ṣọlá Allyson sọ pé òun bọ̀ ní Canada mo ti kọ́kọ́ process tẹ́lẹ̀ bá mo kàn rí mo kàn gbé wálẹ̀ ní ọjọ́ tó ní gẹ̀yẹn kú ló pòsì náà pé òun bọ̀ ní Canada ó dẹ̀ gbójú sẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ rẹ́rìn I deleted her. àwọn tó wà ní industry nìyẹn o some of them don't feel it they are just doing things people normal go and check the interview of ìgbà tán lọ sí gẹ̀yẹn lánàá ẹ lọ check interview yẹn ẹnìkan tó gẹ̀ tó jókòó sórí wíṣí àyẹn sọ wípé bóun ṣe wà yẹn ó ló surprise ó lóun ò tí ì rí ikú bẹ́ẹ̀ yẹn rí ó ní òun bá sọ̀rọ̀ bíi kó tó di bó tiẹ̀ pé ńgbà tó wà lọ síbi bíi twenty minutes later kó ní pé kò pé twenty minutes wọ́n pè padà pó ti kú ẹ̀sálẹ̀ níjọ́ ìmọ̀ sọ pé bàbá ọmọ mi ṣe ẹ́ lò báyìí wọ́n dẹ̀ gbà fóònù lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ pẹ́ kò dẹ̀ jìnnà wọ́n sọ pé ti kú the same time kẹ máa gbọ́ pé kò ríyàn kó wà you understand me àwọn tó bá ti ṣe lọ́sibítù rí gan táwọn èèyàn bá fẹ́ kú So ti even kan bá ti wà ní tó bá torí ẹ̀ táwọn èèyàn kan bá wà ní kó mà reverse wọ́n máa ń revive wọn but eléyìí they won't go to coma they just give them some injection to kò máa knock wọn lọ wọn dẹ̀ ṣebí doctor níṣẹ́ wọ́n fẹ́ sọ pé tó bá ní kò tí kú wọ́n máa sọ pé ti kú pọ̀ tẹ̀ tí nìkan kìnìkan listen to it wọ́n sin bọ́ gẹ̀yẹn tán lánàá ojú Ojo Dudu wá ni níbi tán sin tí tán lánàá yẹn àdùkẹ́ gbà tán dẹ̀ sin tó ojú Ojo Dudu wá ó bẹ̀rẹ̀ sí ọ̀run bẹ̀rẹ̀ sí sunkún ibẹ̀ yẹn nìkan bẹ̀rẹ̀ sí ní òjò òjò wẹ́líwẹ́lí kì í ṣe òjò tó nu rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ó ṣò pé ọ̀run bínú the heaven cry and ike tẹ́tẹ̀kẹ́ yẹn kò kígbe mọ́ nítorí pé wá ó kígbe ó sọ́ọ̀rì fún àwọn tó ń ṣèkà yẹn people are doing it and they are happy that they are able tẹ́nìkan bá ti sọ̀rọ̀ wọn wọ́n fẹ́ pa ni àwọn náà dẹ̀ máa kú torí ẹ̀ lòmíì kò sí tẹ̀lé fi wẹ̀ mọ́ ìran wọn máa ṣọ́kú ni kò sí nǹkan tẹ́lẹ̀ fi wẹ̀ mọ́ ìran wọn máa ṣọ́kú ni kò ń ṣe pé because ọ̀run sáyẹ̀nsì gbogbo nǹkan tó ń ṣe ó dẹ̀ mọ̀ ọ̀run mọ gbogbo nǹkan tó ń ṣe ọ̀run dẹ̀ ń bínú lórí ẹ̀ á dẹ̀ fún wọn sáyẹn pé i'm not happy still yet wọ́n máa ṣe mí wọ́n dẹ̀ máa bínú wọ́n máa ṣe kọ́dúkọ́dú àwọn wà ẹ ṣúọ̀ pé wọ́n wà òkè anyway ṣá. ọ̀tọ̀ làwọn yẹn tọ́nà kó abẹ́rẹ́ kú dání àjàjà ní orílẹ̀-èdè wọn kó dání níjẹ̀bú ah tẹ́ bá wá tún lọ wo Omo tó kù yẹn Àdùkẹ́ Gold tẹ́ bá tún lọ wo ẹ máa rí wípé ẹni tó jẹ́ máníjà ìtẹ́lẹ̀ ọmọ Ìjẹ̀bú ni bí orúkọ Ìjẹ̀bú wọ̀nyẹn kò ṣe rọ we don't hate people i'm just telling you that some people in Nigeria now they believe they are quality than some people they are killing àwọn kan bìrì pé they are better than you To o bá ti wọ́n bá ti bìlí pé wọ́n better ju ẹ lọ yẹn tó o bá lè sọ̀rọ̀ àbí tó come across you tó ba share, to ba tó you are you, they will kill you that's it and you must not talk in fact àwọn òfin Mósè tán tún gbé sórí èdè Nàìjíríà ń sìn òfin yẹn kọjá òfin Mósè even when people are wanting you people are doing evil you must not talk you must not talk to the elderly people in fact oh, you come back pa òfin yẹn rẹ kí n ṣe nǹkan tí àwọn Nàìjíríà ń béèrè kọ yẹn because gbogbo pípọ̀ wọn ṣe ń lọ yẹn wọ́n máa fi ba gbogbo orílẹ̀-èdè wa jẹ́ tó máa fọ́ gbẹ̀dànù pátápátá tó máa di ogun àtìjà kò àwọn nǹkan tó tún máa ń fà ní ẹ̀rí táwọn wèrè kan àwọn áàbù wèrè ọba wèrè àti jésìbẹ́ẹ̀lì some of them also àwọn iná tún wà wọ́n máa bèrè fún orí èèyàn this is mental illness o people are practicing evil mo rí ngbà kan náà tẹ́nìkan máa sọ pé ó ti ṣe lágbájá ó ṣe tàmàdù you are just talking ni oyin tó ń ṣe ló o and then they started wage war against you wage war against you coming after you as if pé ṣe ló ṣe gbogbo nǹkan tá à Yoruba sọ yorùbá ni mò ń o i'm talking about yorùbá yorùbá land àwọn ló ń ṣe o kàn ja olè àtobìnrin àtọkùnrin sínú kàn ja olè everybody was smart stealing kò complain pé Eh, ìgbà ó ní owó jù bẹ́ẹ̀ lọ wọ́n máa preach fún ẹbí pé olè jíjà is a normal thing i remember that time nígbà tí mo complain pa Wàsíù Àyìndé yẹn Esther Ajayi yẹn máa mú jáde eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé some people they just want to test some people máa defend wọn because she's a thief too a béèrè lọ́wọ́ wọn kí Nigeria government EFCC tí ẹ bá níjọba i challenge you if you have government challenge her where is she getting the money if you are government ẹ má bínú government o àmọ́ ipa níbọ̀ tá a tún challenge wa ah, èèyàn lè sọ fún dádì ẹ̀ báyà bí kò sọ pé dádì we have no eating why is it like this I challenge you if you are my daddy do this if you are government let you show yourself àwọn olè ń jà àwọn èèyàn ń jalè báyìí tó máa máa pààyàn wọn á go score free group of people ni ṣé ẹ fẹ́ sáyé di olè ẹ fẹ́ sọ nàìjíríà nìkan ni pé pààyàn jalè pààyàn jalè pààyàn jalè tí ìbá jẹ́ pa pariwo àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ gan tó ń ṣiṣẹ́ tó bá ń create job opportunity yẹn tó tún lè affect àwọn tí ò lówó ní nàìjíríà àwọn mẹ̀kúnnù tó máa affect ayé wọn positively wọ́n á tún bẹ̀rẹ̀ sí dojú ìjà kọ because wọ́n fẹ́ sọ nàìjíríà di ìlú pààyàn jalè kówó òlù jẹ tó bá ti kó àbí kówó anyhow anyhow. bọ́dá ah, káyọ̀dé ẹran tí magun àbí maga ni wọ́n pe ní táwọn àǹtí náà wọ́n sọ fún wa náà ni owó wàá fi ṣe ẹ̀yẹ́ ńgbà yẹn wọ́n tẹ̀ tún gbéṣẹ́ fún wa pé ká bá wọn ṣe pé ká bá wọn bù táwa ṣì ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ dé àwọn pé à ó lè tiẹ̀ làwọn pé àmọ́ mi ì tiẹ̀ mọ̀ pé wọ́n ti jalè rí pé wọ́n ní kéèsì wọ́n kàn lẹ́nu yẹn sẹ́ta àwọn kankan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ yá èmi náà bá jáde ń bá bá wọn tẹ̀ sí mágò lójú ìgbà yá tó wá débi etí aṣíwájú kí ló ṣẹlẹ̀ ó dìjà ní ọmọ àbá inú wọn ń pariwo wọn ní ọkùnrin ọmọ wọn ni ó break protocol Canada system wọn náà òkú bẹ́ẹ̀ kì ni máa sọ náà mi ní sọ pé Canada that woman with money ó break ẹ̀ dànù àwọn èèyàn sọ pé it cannot possible for somebody to sit in Nigeria and sue me to court in Canada mo lè wá pọ̀ wọ́n. ní Quebec we don see o we see o tá a bá lọ bìkan sí ọjọ́ tó ní kí wá lọ school yẹn tí gbogbo wọn ń pè mí tó ń pọmọ mi tó ń pọmọ mi náà wọ́n fẹ́ ṣe ìka kan àwọn àwọn politician dẹ̀ ni àtàwọn wèé tó máa ń bẹ̀ wọ́n wọ́n ti san owó tó ní tí wọ́n bá ti lè ó lè a lè dé ọmọ tí school yẹn mo lè débẹ̀ ẹ̀kọ́ níkẹ́nìkan lọ́wọ́ mi ń jà wọ́n lè ní kán kọlu mọ́tò mi wọ́n lè ní kán ṣe nǹkan wọ́n lè ní kán ṣe kò sí mọ́tò wọ́n lè ní kán ṣe so they, because they busy calling me calling me calling me ọmọ mi ti ṣe school secondary school tó ti ṣe tán wọ́n tún pe ọmọ mi mo for what wọ́n ní wọ́n fẹ́ ṣe french program kan four months kó wá ṣe money ní french program bo àti wà lọ́tọ́tọ́ àti débìlì ọmọ mi ti ń kọ́ french adéhùdẹ̀ ti ṣe tán ètò wọn ní ètò kù tí ó àti ṣe ní other schools you know during that time tá a ṣe yẹn wọ́n ṣàní kó wá bìkọ́ wọn tí ti lè rí ibi yẹn tó ń ṣe wa One name, one á ṣe fọ́mọ they want to do something just to have, aggravate my anger just to make me sad do you understand àwọn olórí burúkú wọn ló ń ṣe lára wọn mo mo mọ má máa wò wọn bá wọn máa tọ́jọ̀ wọn máa tọ́jọ̀ mọ̀ mẹ́rẹ̀ nítorí rẹ̀ come to school come to school mo níṣẹ́ báyìí fọ́ọ̀nà fi lọ school ni ṣebí tí bá lọ school ẹ máa fún mi lówó owó tẹ́ máa dẹ̀ fún mi yẹn kò ju pé kí n fi san owó lé lọ mi ti parí lé owó oṣù láti san I've not finished paying the rent of this house because mi ò lè máa yáwó lóṣooṣù ní báǹkì kí n máa lọ fi san owó lé credit mo fi san owó lé tó ni wọ́n ní kí àwọn èèyàn kan dì pẹ̀lú mi nínú system mi wọ́n dì pẹ̀lú mi it's part of things I just I just want to àmọ́ kò fẹ́ mi mi bínú Canada is Canada but I just want to I want to leave the surrounding They'll be calling me. They want to be systematically slowing me down, slowing my, with my whatever I'm supposed to have achieved. They want to be delaying my progress, delaying my daughter's progress, and then to be haunting me and haunting my daughter. That day they say I should come and come, and go, to come to school. My daughter, I said, they called me, they call my number. And uh, they call my daughter, I pick it. They send many email to me. I say, what? They say she, she has to come to school. I say she finished school. She's not going to school ibẹ̀ yẹn ó ti kúrò mẹ́ẹ̀ kó padà wá bẹ̀ mọ́ wọ́n wá tún pè mí wà tẹ́mi kọ̀ tóun kó tí mo ti wá rí pé ó ti ṣe dípúlọ̀mù ó ti ṣe gbogbo nǹkan ẹ̀ tán wọ́n tún ní èmi ń kọ́ o kẹ́mi tó máa bọ̀ ní skul ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ dẹ̀ tí mo dẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ ṣe dẹ̀ ti yé mi torí mo bú olórí burúkú aláṣẹ́wọ̀ alára gbígbé olóṣì kan àti àwọn kan tí mo ṣàlẹ́jì wọn wá ní kán káwọn ọmọ Canada àbáwọn òwèrè kan ní sísẹ̀ kan ṣe fún padà má ṣépè fún wọn ni. I will curse anybody that orí ṣe máa ń gbà ládùúrà pé ẹni tó bá gbowó àtẹni tó bá sanwó láti gbé ogun tèmi àtọmọ mi ẹ máa ṣòfò dànù ni àlàáfíà ní sísẹ̀mù yìí máa wà ṣùgbọ́n ẹni tó bá wà nínú ẹni tó bá jẹ́ evil anybody that is evil tó ń gba àbọ̀dè tìmí nínú sísẹ̀mù the Lord will expose you to the war and he will disgrace you and will destroy your power that's it except tó bá yẹ pé ebi ni mo ṣe ọ̀rọ̀ tí mo bá sọ téèyàn bá ṣe nǹkan fún mi i should complain you cannot be call you cup my hand you copy me you holding my hand down for people to be doing evil to me. It's a taboo. It's a very, it's a very, very bad attitude. That should not be. Kò yẹ kó máa rí mi, yẹ kó rí. Although I won't be surprised because nǹkan tán that is tán fẹ́ ṣe náà ni pé wọ́n fẹ́ sọ fún wa pé evil is everywhere. I know that. I know it now. I know it even not before today. That's why we used to say that go to South Africa, go to their streets, go to the houses they have in South Africa. But they have a lot of criminals there also. Do you understand? So the house, the way things look, the way they build house, the way their road is, doesn't mean the way those houses are nice, built nicely, and the light is uh, 24-7, eh? and also the road is perfect. It doesn't mean the people in the system, all of them are perfect but we have good people. But there's law also. And that's why some of them, they want to call me for me not to say things out because it will cause them trouble and they don't want their secret to be open. That's it. That's it. They're calling me, come. Would Jamie talk about nothing for your lowo? Who will not love? I, I, you think I will not love to go to school? I mean to go to to get the money and go to school? But they want to do something and they will be telling you that oh àjẹ́ ló ń ṣe àjẹ́ tó bá ti bí ìyá ẹ̀ dáadáa kó wá face to face bí mo ṣe wà nínú ilé báyìí hmm. àjẹ́ tó bá ti bí ìyá ẹ̀ rẹ̀ tó bá ní agbára má fò má fara wọn lójú àlá fara wọn lójú àlá face to face bí mo ṣe tilẹ̀kùn báyìí kó kàn fi kó kàn lé pírírí pòdé táyé wà ní bàjẹ́ síbí a máa nà ẹ́ pa síbí ni àjẹ́ tí ò wọlé tí ò sílẹ̀kùn tó wọlé wọlé tó bá wọn bá bí ẹrẹ́ You're olórí burúkú then they'll be telling you that ẹ eh, àwọn kan tó ti you because they group themselves àwa wà pẹ̀lú ọlọ́run nìkan ni òkè la máa ń gbójú wa sí anybody that want to pray even when you do like this your heart will be up looking unto God the author and the finisher of your faith but those people àwọn tó bá ń ṣe oríṣi orí burúkú wọ́n máa gbé sílẹ̀ ẹlẹ́ni wọ́n á gbé sílẹ̀ ẹlẹ́ ẹlẹ́bọ bó ṣe ń gbé lọ ilẹ̀ ó lè máa jẹ́ èyí bó ṣe ń yọ tí kándù yọ ló bá máa yọ ló bá máa bá yọ tó jẹ́ kándù ìbí ló ń jó nítorí èèyàn ló bá máa yọ wá yọ bí kándù wá gbẹ dànù ni bí gúgúrú wọn bá ṣe tó máa sọ pé eré méjì sanra ṣe mo gbéra mi sókè sí i àwọn tí ò sanra gan cholesterol ń pa wọn gbàtẹ́ ẹ̀ tí bá tiẹ̀ sanra gan mi ìjálè náà mi ìdẹ̀ bẹ́sù owó mi ìdẹ̀ bá nàìjíríà jẹ mi ìdẹ̀ ṣe tẹ́rọ́rìsì mi ìdẹ̀ bá yé èèyàn jẹ kò tẹnikẹ́ni tí ó bá ti lóun fẹ́ bá yé mi jẹ ayé ẹ̀ máa bàjẹ́ ni agbẹ́mìdìde fún ìṣubú àwọn ìka àti di olódodo ìtì bàbílì ka ṣẹlẹ̀ ń sinmi ìdárúkọ èèyàn bá sọ pé gbogbo ìka orílẹ̀-èdè wa olúwa expose them anybody that is evil calling themselves good in our system ó oh lọ expose all of them simple as abc ṣé mo purọ́ ṣé nǹkan tí mo sọ yẹn ṣé ó bá dì people will be doing evil lójúkorojú irú ọjọ́ tí èmi ń sìn bẹ́ẹ̀ mi ṣe rí ṣọlá àlẹ́sìn tó ṣe sọ ọ̀rọ̀ yẹn pé òun lọ sí Canada mo ti kọ́kọ́ post ẹ̀ kí n tó wá rí píkṣọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń sọ pé gẹ́ẹ̀ yẹn ti kú yonisami tó ń sọ pé gẹ́ẹ̀ yẹn ti kú ni mo rí ṣọlá àlẹ́sìn náà tó post pé òun lọ sí America àbí Canada ìbàdàn òkè torí tó o bá tún kọ́mẹ̀ntì sí wọ́n lè nínú ń bí ẹ kí ni mo ṣe máa comment sáwọn èèyàn i don't want to i don't want to mingle with anybody wàá sọ ma pé we have to group mi ò ṣe group cultism ni group cultism tí àwọn tó bá ti ń ṣe politician tó ń ṣe politician tó jẹ́ pé ò kì í ṣe politics politician group politician disease so so so and so but tó kọ̀ yẹ pé ẹ̀kọ́ dédé máa lọ́gìn ara yín sínú group group group cultism ni tí ìdí náà ṣe pé bóyá ṣe lẹ ní company kan tó yẹ pé group of company that we are doing àmì ìka o àbí we are doing something or group of eh, ilé iṣẹ́ bírú àwọn group of company bóyá bírú Aliko àwọn Dangote bàbá yẹn àwọn kinní wọ̀nyẹn tẹ́ ó yẹ pé wọ́n nílé iṣẹ́ bọ̀ tẹ́ ẹ̀yìn ẹ kò máa lọ́ǹgà ara yín sínú gbogbo àwọn kan group of group of group of I refuse to be o oh, all those nonsense group I refuse I reject them wọ́n ṣe títí wọ́n fi ba gbogbo ayé jẹ́ mi ìlẹ̀ yẹ kẹ́rin bọ̀dọ̀ ayé mi jẹ́ wọ́n máa ní she doesn't want to mingle with anybody she only go to who do that want to mingle with on this social media, when you mingle with them, when they send that to you, they come like a friend. And after, uh, at the end of everything, few minutes later, they will start manifesting, start doing that evil to you, start doing evil to you, start doing evil to you. Mi ilé mọ̀ ní tí woman tó ń pè ní títẹ́ bọ́ yẹn tó ṣe fún mi ilé ẹ̀ bá mọ̀ láyé. Nígbà tó wá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi, kán ba lè sọ pé èmi program tó ń yà lower ló wá tébù fún after be like a month or three weeks ó ti wà lọ́dọ̀ mi like tó ti ń wá tó lò fẹ́ ra nǹkan tó máa bá mi sọ̀tà tí ń sọ̀rọ̀ dáadáa ó kàn dílé nǹkan náà ó ní kí n lọ Facebook kí n lọ Google mo ní kí ló ṣẹlẹ̀ lórí Google ó ní go and check me there pé wọ́n gbé placard sóun lọ́wọ́ pé òun ṣe fraud pé kí n lọ wò so now ó wá bẹ̀rẹ̀ sí bí mo ṣe wá lọ mo ní mi ò lọ wo nǹkan kan she was telling me I say I'm not going to check anything What is my business? I don't even know what she was say saying. You understand what I mean? I don't even know what she was saying. She said to me, she herself said, go to the YouTube and check my name and Google my name. You will find me there in the FCC. I won't go to ti Me Mi it, But one day, nígbà tó wá in touch with me, and I went to the Facebook. I mean to the Google, as she said. And when I typed her name on the Google, he brought her name as a fraudster as a kirikon he has case with the kirikon two thousand and you know that time nígbà tó tún yá mo wá ní mo kàn rí yín pé wọ́n gbé plaka lé e lọ́wọ́ ní ẹ eh, kirikon kirikon ó wá sọ fún mi pé ẹni náà gan sìn tó gbé plaka sóun lọ́wọ́ tó kó òun jalè àbí nǹkan kan ibo ló ní problem magun wá fún mi ó ní kí n fún kí n bá òun dì pẹ̀lú kí n bá òun blọọgì magun maga You understand? Because, and since then, she started torturing me, torturing me, torturing me, torturing me, so that, and as, you know, exactly nǹkan tó ṣe yẹn, ó wá ń kó gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi, wọ́n wá ń fi sísẹ̀mù gbà á, fi sísẹ̀mù dà mí láàmú, wọ́n á ní kí lọ ra, wọ́n fẹ́ ra mọ́tò kan kí lọ fowó sanwó bẹ̀. Wọ́n lè you know, she would now send me to um, where they are selling new cars. She would ask me to collect all their details that is going to wire money to them that I'm going to take the car irọ́ but she buy she wire money I don't know where how the kind of business she do with those ones but she will send me go there she won't do she won't buy that car and she will ask me to show it to the world that she uh, she's patronizing me do you understand <coughs> oh God eh hey, understand ó tún gbé sójú àbúrò Buhari báyìí ọmọ Buhari ó lé ọmọ àbúrò Buhari pàmò you know she was now because oyún ti máa fi bu yẹn pé à ah, ẹ gbà mí o kí ló ṣẹlẹ̀ mo ti wá ńgbà tí ó wá yá o mo wá wí pé ah k1 mi ìfẹ́ sọ̀rọ̀ woman ní àìdá o bó ṣe ti ń tọ́jọ̀ mi o jẹ́ ń pe olórin wèrè o ń bá pè toró ti sẹ́ndì pé òun mọ̀ rí ó dẹ̀ sẹ́ndì píkṣọ̀ wọn jọjọ photoshop náà jo fi ara wọn sínú wèrè kan báwọn ti jọjọ wà tipẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ woman yìí torí ń wá mi níjà gan tọ́tọ́rí mi ó lè ní kí n kúrò tí bá ti wà nílé báyìí tó kàn rí pé inú mi dùn lọ́jọ́ yẹn mò ń sọ̀rọ̀ akànní bóyá ó fẹ́ bẹ ẹ sábọ̀dà bẹ àwọn kan láti bú mi nìyẹn o ó fẹ́ kàn bú mi gbé bíbú yẹn náà kẹ̀dẹ̀ kò ṣe nǹkan kan fún mi but those one cannot be abusing me and again the same time lying against me ẹ sábọ̀dù be lying against me that they gave me hundred thousand dollars to buy a car and I stole it. And I put slippers, only slippers in the car to, you know, the toba tiri me rí mi pé wọ́n if they want, people want to lie against me now. Now she will tell me to go somewhere and go and price a car. I'll be happy again. She, you know, she was busy planning for me. And when I, one day, she said to me that these two, I mean, Camry, brand new, that she, she's going to send money, that I should show it to the whole world that they bought it that she paid already and she have not paid. Do you understand? And I show it to the whole world. And I was even telling her then that I don't want to show anything. Oh. Because they say if I want to do anything, I should be covering, you know. Say, show it. Esabod will be mad. She just want me to be. And she was writing under my platform that Esabod will be mad. Irọ́ ni o. Already want ti gbé òun the same people náà want to gbé iṣẹ́ yẹn for fún Esabod. Yes, wọ́n máa ti gbé fún. Òun ló máa máa kọ́ síbẹ̀ So wọ́n á ní kó máa bú mi kó Now, she will send me to go and be pricing the car. At times, she will tell me to pay deposit. I will pay with my credit. Àdìgbà yẹn ni ayé àwọn ọ̀tá mi ti fẹ́ bàjẹ́. I pay with my card. I was, there. Uh, you know, I believe that I'm going to send money. She will now cancel it. She got all the details. I will get the details of that company and send to her. She is sure pé torí ìgbà tó yá wọn ni wọ́n jí mọ́tò gbé gan Canada mi ìsọ́pọ̀ ló ń jí mọ́tò o. Wọ́n wọnú system she will ask me to go to the garage and price the car when I get there. I should do video and, and collect their data, details and send it to her that she's going to wire money. That he mo ṣe mọ̀ pé mi ni tó máa ti wáyé owó tó máa ti náwó ti sanwó. A ní kí n lọ màá lè lọ gbé màá lè lọ ṣìpù mọ́tò. A ní tó bá yá ní ẹ kò sówó ńlẹ̀ n ò lè ṣe nìkan ṣe igbára ṣe òdo ṣe more than more than seven times màá tún sọ pé ṣe lè wá lélẹ̀ ò lè rí fẹ́ o ìgbà tí ìyàwó Wàsíù tó gbé dání yẹn tó lórí burúkú wọn papọ̀ tó fẹ́ ṣí ṣọ́ọ̀bù èmi ni woman ní kí n lọ máa price baby things wá ṣe rí njọ́ tí mo baby shop tí mo lọ ní ọjọ́ tí mo fi lọ ń sí baby shop kan tí mo show dáadáa um, ó wà bí four years ago that baby shop this woman is the one that say I should go to the baby shop and Wasiu is the one telling her because ìyàwó Wasiu felt a baby things nígbà yẹn do you understand ìyàwó Wasiu yẹn Wasiu òun àti woman yẹn wọ́n jọjọ ṣiṣẹ́ pọ̀ ni kí one, dé tí wọn ò tí investigate Wasiu go up today Wasiu also is a fraudster Wasiu is part of the people who destroy the system of Nigeria why are they not disturbing why is it that's the president ẹ jẹ́ kó mú àwọn people yìí sẹ́ hmm, ẹ jẹ́ kó mú wọn sẹ́ tíyàn bá lóògùn kan tí ò bá fi dára lẹ́ẹ̀wò ara àtàgùn ò ní sáfù let me now tell you when she said she know Wasiu i know you know when she was torturing me i say ah Ọlọ́run you ogun wo tún rèé n Wasiu i don't want and that time eh i don't want to talk to Wasiu again but he's the one that said, eh my press is Jebu. My press is Jebu. My pẹ̀lú Ìjẹ̀bú n bá bẹ̀rẹ̀ sí praise wọn òun ni a ní kí n she's from Ìṣàgámù she's from Remo where our vice president came from former vice president ẹ jọ̀ọ́ ṣé mo lè fẹ́ yorùbá ṣá ah, ọlọ́run àwọn èèyàn àwọn yorùbá ẹ burú gan o. I now call Wasiu that day. I don't want to begin mentioning that man, man in my mouth. Àwọn èèyàn kan máa sọ pé iṣẹ́ tó ṣaka àbí kiri kan náà ṣe àwọn táyé wọn ayé wọn ti bàjẹ́ ẹni tó ṣèkà tó dá ẹsẹ̀ tó bá lè investigate Wasiu with all the crime he has committed he will rotty together with àwọn ìyàwó tó bá fẹ́ tó yà tó gbogbo obìnrin wọ̀nyẹn they will rotty in jail. I now call him Oh, I have the voice notes. I have a lot of things about that I didn't I now call him call him that please Where jeba bá mi bẹ́ẹ̀ nìyẹn o àṣẹ ń gbà yẹn náà kẹ̀dẹ̀rẹ́ Wasiu was very sick and me don't know he already talked to Wasi, um, that woman that I should call him so Wasi will be looking for people to ma fi ṣe ètùtù do you understand and I say Wasi should help me o he say and uh, I say uh, ah. and he Wasiu now said to me that don't don't beg him now is it not business did you, you eh she go outside there tẹ́sí lójú jẹ́ kó mọ̀ and already they plan that if I talk they should sue me so Wasiu is part of this. Wasiu this Wasiu the criminal I'm telling you Wasiu is a criminal he's in Canada system now mi ìdẹ̀lẹ̀ mọ̀ bí ó ti lọ Wasiu is a he uh, Wasiu is in Canada system maybe tó bá dẹ̀ ti lọ he came of recent yeah he came of recent to Canada. He's still what? He's a criminal. I'm saying it. He said they should sue me. They already planned for me, both of them, because wọ́n gba contract yẹn. Torí pé, and you know the, the, the reason for the contract. The reason is because I say no to killing and terrorism. Later, lọ̀rọ̀ you ṣe wá ń Do you understand? I was saying no to killing. Nigeria is a country of terrorism. this and that and that. Do you understand? dátà mi yẹn ó gbé ẹ eh, kí lorúkọ ẹ kámẹ́rà sójú àbúrò ọmọ Buhari ó ṣe fídíò first time tí woman yẹn máa ṣe fídíò pẹ̀lú mi tí màá mọ̀ pé dúdú ni ọ̀ pupa ṣe mọ̀ píchọ̀ wọn ṣe mọ̀ pé tẹ bá rí píchọ̀ èèyàn lórí mídíà ó tún yàtọ̀ sí bí bá ṣe ń ṣe fídíò báyìí ah gbogbo ọjọ́ tó máa kọ́kọ́ gbé fóònù kámẹ́rà sójú mi pé a máa kọ́kọ́ rójú woman yẹn face to face ọmọ Buhari ló gbé ọmọ Buhari ló lóun bá sọ̀rọ̀ slim by ló ní kèmí sọ nǹkan tí n bá fẹ́ mo ní kí ni mo fẹ́ mo ní kó bá mi fi kí lorúkọ ẹ̀ sọ́tòbìrẹ̀ lẹ́ni mo ní kì í ṣe òun ló gbọ́ ọmọ mi ì mọ sọ́tòbìrẹ̀ náà rí mo lóun kọ́ ló gbọ́ ọmọ ó ní à ṣé nǹkan tí mo fẹ́ béèrè ní pé tí bá ti béèrè lónìí wọ́n máa ṣe o ó ní ṣé mi lè béèrè bísínẹ́sì mi kí n béèrè owó ó sọ ní kinní ní yorùbá náà bá dẹ̀ sọ fún wọn pé business mi náà kẹ́ patronize mi ò kẹ́ ọ̀dà mọ́tò ó tán ìyẹn mo fi mọ̀ pé woman yẹn náà ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n gba location lórí mi ìyẹn nígbà tó máa ní kèmí lọ sínú àwọn shops those bb cars to order cars to create impression that you know what that they is patronizing actually do you understand of recent nígbà tí mo lọ ra mọ́tò àwìn àwìn ni o. Oh ṣó ti yé yín mo dẹ̀ fẹ́ fi ṣe bísínẹ́sì ó ti yé mo tètè ya create impression torí wà tí ó Canada mo ní kó má lọ forí mi gba location tó tọ́ ni she said báyìí ọlọ́run gbọ́ téèyàn bá ń pa irọ́ kò ní repeat ọ̀rọ̀ yẹn twice three times ló ti yé ẹni bá ń purọ́ ọ̀rọ̀ ẹ̀ máa máa ṣèdè ó dẹ̀ máa máa tàsé ó ní kí ó gbé ó gbé kinní báyìí in fact ọmọ mi ń sùn mo ní pé gbà tó mo sọ fọ́mọ mi ṣé ọmọ mi ń lọ sí school àbí mo ṣì ń sùn mo wá sọ mo ní mọ́mì mo ní mo ní tolú mo ní dìú mo wá dúpẹ́ mo ní olóhùn mo ní dìú president of mo president of ìdíwó nàìjíríà màná mà gbé kíní sójú ẹ̀ tó ní kó bá mi sọ̀rọ̀ nǹkan kan bẹ́ẹ̀. that woman wá sọ pé kémi lọ sínú mọ́ kí n lọ máa price mọ́tò ńláńlá á lò máa rà á dẹ̀ ní kí n ṣe live chat gbogbo ẹ̀ all those videos are on the live chats gbogbo fídíò wọ̀nyẹn ó wà lórí live chat she will order me to do video of those garages if I get there to create impression to the people that she is actually patronizing me because they will pay but they won't bring it back to me I won't know it mi ní gbọ́ smell ní owó yẹn and I call Wasiu Wasiu o this person say he knows you that eh, you are kiriko ó ní tòótọ́ ni ó lọ́wọ́ ó ní àbúrò ọ̀rẹ́ òun ni títí mo ní òkè bá mi bá sọ̀rọ̀ ó lóun ò lè bá sọ̀rọ̀ mo ní òkè tẹ́ bá lè bá sọ̀rọ̀ ó lábúrò ọ̀rẹ́ òun ni làwọn ó lóun ò lè bá sọ̀rọ̀ ó ní òkè òkè ẹ bá mi pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀yẹn tó jẹ́ ọ̀rẹ́ yín sódà kẹ́ bá mi bá sọ̀rọ̀ ó ní no pé èmi àti ẹ̀ pé kò kí ló wà bẹ́ẹ̀ business pé kí n pé kí lọ sí orí media kí lọ tẹ̀sí lójú àṣẹ ó plan so that they will call me that I won't be able to talk again they are also part of people who destroy this my page if you are part of people who are destroying my page you have problem o. Oh the Lord will demote you leave my page alone You okay don't you don't ẹlòmíì a máa sọ pé àwọn fẹ́ fi sọ pé kí n má sọ̀rọ̀ ni kò ṣe pé èèyàn pọ̀ lórí platform mo ṣe ń sọ̀rọ̀ wọn ọ̀pọ̀ kọ́ ló jẹ́ kí n má do you understand Wasiu is in the system of Canada all these criminals Wasiu I'm saying it's a criminal if Wasiu could see somebody like me and do evil to me Wasiu ṣe ìkà fún mi Wasiu ó ṣe ìkà fún mi. wọ́n máa ní forget forget forget forget ṣé mo dì í mú ni òun ló máa tún lánàá náà olórí burúkú Wàsíù Àyìndé olórí burúkú ni isa o ṣọmọ ẹgbẹ́ wa ní Canada mo ń challenge yín you want to destroy system I don't know the money the evil money they have enlarged also into the system that you are using to destroy other people's system because people are bowing for the money they are destroying and destroying the law That's how they destroy system, systematically destroy Nigeria law. Shodu Abikodu. Let me see. Ó fi ọ̀tún butter. Me ń fẹ́, butter tún fi butter ṣàgbàdo. Ó mọ̀ fẹ́ peoples o. I want to have flavor. Right? No, don't put butter in your corn. Come on, for him pimples. Remember, no, yeah. Iyeni, do you know, do you get their system now? The day was still arrive in Canada. Wọ́n fún mi mọ́tò wọn gbà tí ó dùn wọ́n lọ́wọ́ mi boy yẹn she ṣiṣẹ́ Tolu remind me to call this boy tí ó ta mọ́tò fún manager yẹn ó sì jẹ mí three hundred balance owó mọ́tò tó kù yẹn three hundred kí n tiẹ̀ kókó fún mi kí n fi san owó ilé tó kù kí n sọ fún mi tí o ní lọ́wọ́ ṣe nọ́mbà yìí lọ́wọ́ ẹ́ ìṣù ábìtì yẹn o ní ṣe bá fún nọ́mbà ni. yeah when I finish you let me remind me let me call. Oh, thank you, my sister. God bless you. Kenny Roberts first time tí woman yẹn ti máa ṣe fídíò pẹ̀lú ẹ̀ nìyẹn tó ṣe fídíò pẹ̀lú mi olópè I was saying no to killing say no to terror say no to killing say no to terrorists they want to shut up my mouth then But you òṣèré ṣe ń sìn ní wọ́n ṣe tún bí àwọn kan wá pé kán bà platform mi jẹ́ àwọn kan wà tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ lórí platform kì í ṣe àwọn tó àwọn èèyàn tó fẹ́ gbọ́ information tí mò give yẹn bí àwọn ìlú tó bá ń dìde those who interested in kí àlàáfíà wà nílùú káwọn èèyàn wà safe they listen to me the criminal wọn máa máa flag page mi ni to discourage me not to come out gbogbo tí mò ń ṣe iṣẹ́ iṣẹ́ burúkú dàbí iṣẹ́ iṣẹ́ rẹ̀ mò ń ṣe but the haters the wicked souls the people that are destroying the system they hate me like <laughs> wọ́n hate ara wọn wọ́n èsì ara wọn jù gbẹ mí pé mi ẹ̀ lè like me me too i don't like you even kan tá a bá mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a kàn lọ ọlọ́run má jẹ́ àṣírí téèyàn kàn lọ pàdé yín lọ́nà suddenly when it get your time ọlọ́run máa jẹ́ kí ẹ ṣe kí ni ẹ máa rùn sí wa bí ìgbẹ́ ẹ máa rùn jù lọ because two cannot work together except they are in agreement we are not in agreement and we are can we cannot be friends because you are evil and I'm, I'm good yes I'm light in darkness ogun àtìmọ́lé ò lè rìn. wọn ò lè rìn pọ̀. a lot of people náà wọ́n máa sọ pé kò mọ́rẹ̀ kò lè rà láàánú mọ́ ṣówó tó wà lọ́wọ́ wọn ṣówó nàìjíríà nàbówó tiwọn àbówó tán fraud. ṣé àwọn ràánú gbà ṣé ẹni tó ràánú gbà máa jalè ni tí ó máa ṣe kúrúkù gbogbo ọpọlọ wọn máa sílẹ̀ bíi ti wèrè bẹ́yẹn. ṣẹ́ni tó bá rà àánú gbà sọ́pọlọ ẹ̀ máa ṣí kalẹ̀ bíi kájídà. láti máa fraud àwọn èèyàn láyé. people don't know what they call àánú nítorí wọn máa fún ẹ sí tó yẹ pé wọn máa gbẹ̀mí kan nínú ilé àbí kán ní kó mẹ́mìí tiẹ̀ wá tó bá ríyàn múlẹ̀ useless people. mo bá pe Wàsíù ló bá ní pé kí n lọ tẹ̀ sójú ẹ mo yìí voice note yẹn oh god the phone is done let me even play it tolú wa ni mí wá bá mi charge eléyìí fóònù yẹn wà off Tolu. Tolu, wa ni mí jẹ́ n play Wàsíù mo lè play lola. i will play Wàsíù voice note one day again <clears throat> woman yẹn go. ó láwọn voice note ẹ̀ kan tí mi fẹ́ bọ́ọ̀sì síta bá mi charge ẹ̀ àwọn máa bá mi ṣàjàwó old phone yìí ibi tí àwọn voice note yẹn wà. kẹwàárí this woman will be your that time she ó tọ́jọ́ mi títí tí a fẹ́ kí n bú ọkọ òun so that tán bá bú ọkọ ẹ̀ tán wá sẹ pé òkè o ẹ ó fẹ́ dọ́ ọkọ òun ni òun ló ṣe bú ọkọ òun ó ṣàn wá gbogbo games mi lẹ́sẹ̀ that woman read my lips she's a criminal just that mo ṣe pé àjà ẹ̀ ní kí fraudster she's a criminal ògbólógbò kírímínà ni wọ́n ó ti gbó tó bá gbọ́ pé ó gbó sínú olè ògbólógbò kírímínà ni wọ́n kì í ṣe rọ́ kì í ṣe olè kì í ṣe àwọn simple olè àwọn serious one tó yẹ pé tó bá sọ̀rọ̀ wọn pa ẹ́ wọ́n ní group wọn ìfá àbóyá ni wọn ò ní máa jẹ̀yàn bọ́n ṣe wà yẹn wọ́n tún lọ fẹ́ kalaba lọ́kọ́ wọn ẹ̀bọ̀n àwọn family oníbo ló sọ̀jẹ́sì oníbo ló kọ́kọ́ sọ̀jẹ́sì nígbà yẹn tí ògógóró ti ń pa kí lórúkọ domain i mean mi ẹran tí orúkọ pásọ tó ń tó ń ṣe bíi wèrè kiri yẹn náà kí lórúkọ ẹ dominion àbí domain domestic animal àbí kí ló lòún jẹ ṣé domestic value kí lórúkọ ẹ mo ti ń gbàgbé Ọlọ́run ò jẹ́ kí n rántí àwọn orúkọ burúkú kí lórúkọ ẹ òun ni nígbà yẹn báyìí a máa suggest yẹn sí mi báyìí méjì àkáǹtì ẹ̀ méjì ni a suggest yẹn sábẹ́ mi báyìí in fact ẹ̀ ní kúure anyway bọ́dà káyọ̀dé mi ìfẹ́ kẹ́ ẹ ṣẹ̀wọ̀n torí pé wọ́n fòkú wá láàyè ẹjọ́ ẹ̀gbọ́n wọn mọ́mì kan báyìí káyọ̀dé lórúkọ wọn wọ́n dẹ̀ náìsì nígbà tó ń wà láàyè bọ́dà káyọ̀dé wọ́n máa náìsì o wọ́n lọ skul ní Kaduna no wọ́n ṣiṣẹ́ ní Kaduna wọ́n ṣiṣẹ́ ní reluwé wọ́n ṣiṣẹ́ ní train wọ́n ṣiṣẹ́ ní ọ̀gá ni wọ́n ṣiṣẹ́ àṣiṣẹ́ ni wọ́n gbé ní Kaduna ni wọ́n gbé kí ni ibo náà gbé yẹn náà ṣé nàrà yìí ni nàrà yìí Eh, àwọn estate tó ń kọ́ nígbà yẹn àwọn quarters estate nígbà yẹn tó ń fún wọn náírà yìí hmm. ìyẹn káyọ̀dé torí ẹ̀mí ìfẹ́ kẹ́ ẹ lọ sẹ́wọ̀n torí àwọn ilé wọn máa ṣẹ̀tì yín sẹ́wọ̀n o tẹ́ ẹ bá gba bribe wọn ló máa padà rán yín lọ sẹ́wọ̀n o <laughs> ìgbẹ̀yìn ayé ìbọ̀dá káyọ̀dé mi ìfẹ́ kó dàbí ti mágùn o tí wọ́n ṣẹ̀tì ti ṣẹ́ wọ́n sọ̀rọ̀ mágùn ojú tí n bá sọ story mo ní voice note ti àǹtí yẹn títí ẹ̀bọ̀n ibi tí mo ibi tí mo ibi tí mo pọn délé tí mo pọn dé God send mo rò pé àṣé èṣù send ni ẹ ti gbọ́ in tí mo fi sọ̀rọ̀ ẹ̀ ní God send àṣé èṣù ló send wọn èṣù. Hmm, hmm. ó wá wọn àwọn àwọn lọ́ọ̀yà tó ń pè tì mí ní kùbẹ́ẹ̀kì ń bí lọ́ọ̀yà tó yẹ pé wọ́n ní àwọn èèyàn náà ṣe ọmọ sọ pé wọ́n bá yẹ ẹnìkan jẹ́ nígbà tó jáde wọ́n wọ́n wá wò ó títí pé ta ni wọ́n lè rán sí i Wàsíù ló máa yàn ni pé Bọ́lá stubborn but èmi ò kì í ṣe olè náà èmi ò kì í jalè náà ó wà wí pé wọ́n fẹ́ rán ògbólógbòó sí èmi wọ́n wá rán bó ṣe rán sí síwá nìyẹn wọ́n á máa gbọ́ lábẹ́ ṣáàtì nígbà wọ́n á máa pé kò sí bó ṣe stubborn tó títí stubborn jù ẹ lọ kò sí bó ṣe burú tó títí burú jù ẹ lọ kò ṣe lọ gbogbo kò ṣe fèsì gbogbo gbogbo tó ti bó bá burú yẹn kò ṣe fèsì kíní kí lè ṣe wá wọn ti àkàìgbó yowó tó máa ti fi bribe wo bọ́dà káyọ̀dé bọ́dà káyọ̀dé báwo ni àwọn àbúrò wọn ṣe máa ń pè wọ́n àwọn no àwọn tó wá láti Kogi yẹn nígbà yẹn ẹ̀rọ pé wọ́n máa ń fa ọ̀rọ̀ ńlẹ̀ ni bọ̀dá káyọ̀dé àbẹ́ ọmọ máa ń farọ̀ ńlẹ̀ ṣá àwọn ìkàrẹ́ máa ń sọ̀rọ̀ kíákíá wọ́n máa ń wà aggressive wọ́n ti karelize mọ́ mi ẹ̀rùn tiẹ̀ wà aggressive kàrẹ́ wà aggressive kàrẹ́ púpọ̀ aggressive àwọn tí bí yẹn máa ń sin ohun wọ́n máa sọ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan bí ẹni tí aláàánú ó kún wọ́n ṣe bíi pé bóyá kínní ni. so bọ́dá káyọ̀dé ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o ọjọ́ kan ọjọ́ kan mo ti àwọn fóònù yẹn wà ọ̀fẹ́ sí màá tún play ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ tí mo ń pe wàsíù báyìí pé ẹ jọ ń gbà yẹn àṣẹ ìgbà yẹn kò pẹ́ tára wàsíù àṣẹ wàsíù ó ń sì kí gbogbo yẹn wàsíù lò more than a lò more than bíi thirty five to forty minutes lórí line iṣẹ́ tí mo sọ pé ẹ̀mí ṣe mọ̀ pé baby things ni ìyàwó àti kọ́kọ́ ń ta tẹ̀lé baby aṣọ kọ̀ọ̀kan mẹ́rin pàtó kọ́kọ́ fẹ́ ṣí lára owó nàìjíríà tó kọ́kọ́ fẹ́ fi ṣí ṣọ́ọ̀bù fún tó fẹ́ ṣí plaza fún ibi tó náà pọ̀ dé ṣó ti yé èmi ni woman ní kí kọ́kọ́ lọ máa ju wàsíù ló máa fún ní ọ̀dà èmi ni kí wàsíù sọ pé àmì kò kò ní lè sọ fún mi ló wá ní kèmí jáde kí lọ máa kí lọ ní ọjọ́ yẹn mo kàn fẹ́ mo fẹ́ relax ó ní kí n jáde lọ kí n lọ wá ibi ti ta baby things ó nítorí eh, mọ́tò tó máa rà lọ́wọ́ mi sìn má lè ra baby things yẹn sínú ẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ yẹn àṣẹ ìyàwó àti ìfẹ́ máa ta baby things ni ṣé ti yé yín èmi náà máa ní kí n lọ máa find wọ́n wá ń lò mí bí ọmọ náà ò ní ṣoríire kúkúté kúkúté mà criminal tó bá bí ẹrẹ jáde pé kókó sọ pé challenge gan nàìjíríà gọmọ pé irọ́ ni wọ́n pamọ́ ẹ torí ayé assassin àwọn ọmọ ẹ̀ náà sin ọmọ àwòrán máa gbogbo yín náà lè bá máa sá kiri orí mídíà pé obìnrin ẹ̀ máa hẹ́ǹdì ẹ̀ ọlọ́run máa hẹ́ǹdì gbogbo yín tẹ́ bá ń wò mí pé fẹ́ hẹ́ǹdì mi ọ̀run máa hẹ́ǹdì yín àdàbí tó pẹ́ pé irọ́ mo pa mọ́ bàbá yín àti gbogbo yín tẹ́ bá ti support ìvù yẹn iye lórí burúkú bàbá wọn ayé assassin bàbá wọn bàbá bàbá wọn olè olè thief ẹni bó ṣe ṣe ẹni bó ṣe ṣe títí ṣe ṣe ń bíbà bíi pé bíi pé wọ́n purọ́ mọ́ wọ́n máa dẹmọ ni after stealing they still demo us ẹ bó ṣe ṣe ṣe lè mọ̀ pé irú eléyìí lè kó fifty bí owó bílíọ̀n bí wọn kó kékeré all these people owó tó ga ju statue wọn wọn ọ̀dẹ̀ sanra torí ẹ̀ náà máa ṣe pé go and slim down maybe maybe slim people pàápàá ah slim people dey thief wá sí ha mi ti rí ẹni tó sanra tán ló jí owó rí mi ti rí. I've never seen somebody who slim. I mean, big. Like me. And they said he's, uh, he stole money. Or they loaned money into their account. They have to be slim. They have to be even short. Instead of somebody, they have to be even fair in complexion. Even some gan, eh, ni fojú wò pé eléyìí jìkìní. Ẹ wo nǹkan tí ẹ sàjà yín ṣe. Pẹ́ńkẹ́lẹ́ báyìí ni. Wọ́n rí tírín níbi bi Bí bí bí bí kí ni. Báwo ló ṣe rí náà? Wọ́n dàbí alágbàá láàyò bẹ̀rẹ̀ aláyò bẹ̀rẹ̀ ni láti máa jó báyìí láàyò bẹ̀rẹ̀ owó burúkú tó ń kó tán lọ́ọ̀dì lọ́wọ́ ẹ lè believe gbogbo wọn dẹ̀ máa ní í ṣe pẹ̀lú dọ́là ṣáá ni ah. amẹ́ríkà náà wà bless ọ̀ẹ́s ọjà amẹ́ríkà náà gan o àbí báwo tiẹ̀ ni kò tiẹ̀ yé mi ta ló ń jẹra wọn wọ́n jẹ́ gan o ẹ máa rí wọn náà nígbà tí wọ́n lọ sí amẹ́ríkà pa ẹ̀mí ẹ̀sà àjàyí náà wọ́n ló ń lọ sí amẹ́ríkà pa wọ́n ṣe gbámú nìyẹn wọ́n gbá mú gbogbo àwọn tó obìnrin wọ̀nyí tó jí owó gbé jọkọ̀ lọ́kọ̀ gbé ṣe bí olórí burúkú kan ṣọ́tiyé wọ́n máa ní wọ́n ti rí wọ́n da orí Facebook rú àwọn ọlọ́mọ máa bẹ wọ́n máa lu àwọn ọmọ ọlọ́mọ wọ́n ní tó ṣó lẹ́nu ṣáàpù àbẹ́ lọ́wọ́ àtàkì yàn yíyí máa bàjẹ́ ni. ṣebí wàásù náà ló sọ pé ẹni tó yọkù ní kán gbowó fún ó ti pẹ́ tó ti máa ń gbé owó nàìjíríà káàkiri tó wọn gbé fẹ́ tó yọ kù ú sìn àwọn tó tírì ni wọ́n ń gbé fún owó tó jọjọ́ rí wọn lọ lẹ̀ ń gbé sí wọn lápò look at it look at it tí bá fi ṣe yẹ̀yẹ́ kò sí nǹkan tó fi ń ṣèyàn she there with me they she sue me to call november january 4th they kill the father of my baby and i was i be going to court and my daughter in fact ẹ ò ní jèrè ẹ̀wọ̀n lẹ́ máa kú sí. wo bọ̀dá káyọ̀dé iṣẹ́ tó fún yín yẹn dangerous gan tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣe ó tún dangerous fún yín ju kẹ́ ẹ ṣe lọ tẹ́ ẹ bá gba bribe jẹ́ lẹ́ máa tún ṣẹ̀wọ̀n tó tọ̀ mo sọ fún yín kì í ṣe rọ́mì ìbú yín ọmọ kan ń sọ ọmọ kan ń bẹ́ yín sí ni torí àwọn criminal ẹ̀ ń bá dòwò pọ̀ wọ́n gbọ́n jù yín lọ they are worse than you I tell you people that àwọn àwọn tó yẹ pé tó bá jókòó báyìí àwọn tó ẹ̀bẹ̀ sówó yẹn wọ́n á mú àwọn ọmọ ní tíátà wọ́n á kó owó sí wọn lápò ni òun lẹ́sẹ̀ máa rí gbogbo wọn máa wà lórí bíbà wọn máa gbé wọn ń ta lé wọn ra lé mọ́tẹ́ ẹ̀gbẹ́ wọn sọ pé wọ́n fẹ́ máa yẹ àpò àwọn pọ̀ àwọn wọn náà fẹ́ máa yẹ àpò àwọn celebrity wò bó ṣe bẹ̀rẹ̀ mọ́ ṣe rówó ṣe mídíà <laughs> you go explain. Olúwa mo dúpẹ́ o tó o bojú mi jẹ́ tó wọ́n fún mi nínú owó owó òṣì owó gbàkógbẹ̀mí mẹ́mi wá obìnrin yẹn ti pè mí ti pẹ́ mi ò dá lóhùn fún ọdún kan àtòṣù mélòó kan lórí mídíà tó ti ń send message mi ọjọ́ kan báyìí mo tún bu mi mọ̀ pé ó tiẹ̀ gbé wọ́n ti lọ́ọ̀dún owó sọ́wọ́ wọn torí ẹ̀ mọ́ ṣe ń lọ lórí mídíà káàkiri yẹn àkàìmọye money laundra tó ń lọ kiri tẹ́ẹ̀ni mọ̀ tẹ́ẹ̀ni mọ̀ wọn ò dẹ̀ níṣẹ́ wọn ò láàbọ̀ wọn bẹ́ẹ̀ ni gbogbo tó bá kàn sí wọn kàn fi bojú ni owó yẹn tó interest kan tó fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ wọ́n á wá jáde àwọn náà ló wà nídìí we are doing charity o we are putting smile on people's face o wọ́n á kàn fún wọn kọ́bọ̀kọ́bọ̀ ni wọ́n fún wọn wọ́n wá ní kí gbogbo àwọn ọmọ nàìjíríà máa gbàdúrà owó tó yẹ kí owó tiẹ̀ gangan ẹ̀tọ́ ẹ̀tọ́ yẹ kí ìjọba máa fún ẹ àwọn olè kan jí owó wọ̀nyẹn gbé dání wọ́n máa fún yín kọ́bọ̀kọ́bọ̀ bẹ́ẹ̀ wọ́n á ní kẹ́ máa gbàdúrà torí pé ayé wọn ní ìdàdúrà míì síìkì bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀pọ̀ máa gbàdúrà ẹ wọ́n ní tọ́lá pé wọ́n o ẹ ti lówó rí ẹ ní lówó mọ́ kò ní jẹ́ kí yín o wọn kì í búróòkì owó olè ni wọ́n olè wọn kì í bóná ti fẹ́ búróòkì ẹ̀yin ti gbọ́ pé dè lálà búróòkì rí ni àti jezebel tó bá fẹ́ búróòkì wọn á ní kàn lọ gbórí olórí wá gbogbo tí ẹni yẹn bá ní tó bá ti gba orí ẹni yẹn ní tó bá ti ní property tó bá ní ó di tiwọn nìyẹn that's another tactics and mission tó fi máa tún pa àwọn ẹlòmíín o gbọ́ pé dè lálà àti jezebel wọn búróòkì ni bring somebody said wọ́n ń béèrè kò sórí tí wọ́n ń béèrè àjàjà orí tó bá lógo àwọn olórí burúkú. ẹ jọ bọ̀dà bọ̀dà káyọ̀dé bọ̀dà káyọ̀dé ẹ torí ọlọ́run ẹ bá wa ẹ ṣe ẹ jẹ́ ká mọ outcome títí ẹ bọ́yìn ó sùn mí sí kóòtù lórí kíni ó ní mo bà ó lórúkọ jẹ́ ṣé mo bà lórúkọ jẹ́ ṣé mi mo ní kó jalè ní two thousand and eighteen ni ṣé ìbà lórúkọ jẹ́ ni <laughs> orúkọ tó ti forfeit tó ti bàjẹ́ ti pẹ́ àwọn olórí burúkú wọn gbógun tì mí ń bí wọn máa deport ẹni ẹ sábà dá máa sọ tí wọn bá ti deport ẹ wọn máa gbé e lọ Sambisa torí pé mò ń sọ̀rọ̀ against say no to Kile ṣé tí mo ní kó ń no to yẹn ṣé kò dáa bó tiẹ̀ jẹ́ pé àwọn tó ń pa yẹn bí wọn ò tiẹ̀ tán mọ́ yín kí ni right láti máa kó máa waste àwọn èèyàn dànù what is the right of anybody láti máa waste èèyàn dànù. wọ́n wá sanwó fáwọn kan wọ́n ní whatever she say she's lying whatever she say she's lying mi ìdákẹ́ bí mo ṣe ń fẹkún sọ tí bá ti kúrò ní kóòtù báyìí wọ́n tún sọ fún mi ìyá ó sunkún ní kóòtù lẹ́ni òbẹ́ ni ó dùn mí torí gbà yẹn kì í ṣọ̀rọ̀ kóòtù ló jẹ́ kí n sunkún bàbá ọmọ mi tó ń pa yẹn tọmọ mi wà stress my baby kùnà tó bá wà ní school báyìí náà bẹ́ẹ̀ ni olùmọ̀ máa pè mọ́mí alpha mọ́mí aho mọ́mí mọ́mí Quebec náà àti Canada dey support evil against me may God forgive them may God forgive them not all of Canada those people supported this Events and that evil towards me then may God forgive them I just pray because if God don't forgive them if he judge them tọ́nà bá fi irú nǹkan tó ń ṣe fún mi yẹn kó fi bẹ̀ wọ́n wò wọ́n á lẹ́jọ́ wọ́n á sọ èèyàn tó súnmọ́ wọn nù bẹ́ẹ̀ ni tó bá jọkùnrin ni wọ́n wọ́n á sọ aya nù tó bá jóbìnrin ni wọ́n wọ́n á sọ ọkọ nù tó bá jẹ́ ẹni kóńkóń tó bá wù kán jẹ́ wọ́n á sọ tó wà available nù wọ́n á dẹ̀ tó máa dààmú wọn síbẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ wọ́n lè mọ bó ṣe jẹ́ because God is God of karma. You can see that I said God should forgive them. They support the evil against me. Up to date, tọ́n bá ti if they want to fight for some idiots, they want, they just tell me, go somewhere. They will now call those people. Do you see those people they use against me? They will surely pay their money. It's the money that they embezzle from Nigeria. That Nigeria is lacking some things. Òun ni gbogbo nǹkan tí wọ́n ń lò tó ń They are cankerworm, they are devourer, they are waster of destiny. wasting the resources of Nigeria using it roughly order a lot of ẹ of sọ fún yín ọ̀rọ̀ tí mo sọ a lot of Lebanon a lot of ìlú on ò Africa rara to benefit in àwọn owó tí àwọn eléyìí kó òun no lọ I tell you and Nigeria we have a where àwọn èèyàn poor they paying gbogbo tó bá ṣe tó bá ní kó ṣe fún mi yẹn do you think ordinary they are pain people ni they is ó pè wọn kí wọ́n jí owó náà kí wọ́n fi waste ẹ̀ dànù to torture people than to for their country to be okay. when you see that woman you can know oh lè bí lípo ní owó lọ́wọ́ ọmọ yẹn bá ti wá bóun ṣe wà yọ náà ti gbọ́ tí òun à bóun ṣe wà yín sìn aso rock ló ń wà yẹn ọmọ yẹn máa sọ̀rọ̀ aso rock àwọn ọmọ tó ń sọ̀rọ̀ lórí social media òun wà lásò rọ̀kì ń sìn lásò rọ̀kì lòun wà ń sìn á dẹ̀ máa ṣó ẹ̀ fún wa wọn ní kó máa ọ̀pẹ́rẹ́ sì máa dúró síbi àbájá máa wọ̀ bẹ́ẹ̀ náà mo wà ń kọ́ọ̀tù títí ẹ bóni ẹ ní jèrè àwọn tó ń gbàdúrà fún yín èmi náà ti gbà o tó bá ti jẹ́ ogún yín ni gbogbo owó yẹn àdúrà yín ò ní dègún lórí yín tó bá ti jẹ́ dáadáa lẹ fún mi àdúrà wọn yẹn kò ní dègún lórí yín wicked soul olè efcc ẹ ṣiṣẹ́ yẹn jẹ́ ká mú nípa gbogbo àwọn kìíní o tẹ́ bá tẹ́ bá tẹ́ bá kí ẹ jẹ́ kí ẹ lè query ẹ yé wọ́dà káyọ̀dé ẹ má query ẹ má ṣe travel ẹ má dẹ̀ fojú ayé ẹ ti understand ẹ béèrè náà Esther Àjàgbé ló ti rí owó yẹn àwọn Amẹ́ríkà gba owó kan lẹ̀ nígbà yẹn lọ́hùn wọn ò dẹ̀ tí ì gbà padà lẹ́nu ara owó <laughs> lára àwọn ẹwọ ara wọn gba owó yẹn wọn sì ṣe e because money laundry bó ló ti gbé bó ló ti rí wọ́n máa gbàgbé ẹ̀ síbẹ̀ ni wọ́n á ní jẹ́ kó lọ bẹ́ẹ̀. eléyìí náà gbogbo yẹn náà ẹ máa rí forest forest forest forest forest nínú àkáǹtì títí ẹ bó ni forest ni forest ni. tó bá tiẹ̀ ṣe mọ́tò ó dáa tó ń ṣe gbogbo òun náà ó no brain o Brent wọ́n ní náà ni pé kó kàn jalè embezzle the money waste it kò sájalè kò síbikíbi tó bá wà manuel ṣe tán kò mẹ́nu kò lọ́rọ̀ bóyá mo tán mọ́ wù mí tán mọ́ wù ṣá àtẹnumọ́rọ̀ ẹ̀jú ẹ̀ ò kì í jóná náà ẹni tó bá ti ṣèkà náà á gbàgbé náà ẹni tó bá ṣe fún kò lè gbàgbé to the same time they assassinate the father of my baby January this woman sue me November November November yẹn so I will attend every celebration time bẹ́ẹ̀ yẹn tí ò sí celebration Nigeria during that time people jubilating they will send me surely I'll be in the court I'll be you know a lè dé court ń gbà mí báyìí kan tó sọ pé kí n lọ kí n tún padà wá màá tún máa náwó lórí títì and I also want to call lawyer they say no lawyer must stand for me they say no lawyer must stand for me and Titi Ebony she's from Ogun State Ogun State náà ló lọ yá owó ń jọ yẹn mẹ́pẹ́ tó bá ti ṣẹ̀mí ti ṣe Ọlọ́run ẹni tó bá fìyà jẹ mí Ọlọ́run kò máa fìyà jẹ ni á dẹ̀ bọ orúkọ ẹ̀ jẹ́ ẹ rò pé lásán ni máa fi dárúkọ Ogun State ni tán bá rí nǹkan nìkan báyìí wọ́n máa gbà ó di wọ́n tó anyway I'm not traveling but hmm. hmm. Tisiwebu Tìbọ́lá. tí bá rántí gbogbo nǹkan ìyà tó ń fi jẹ mí lórí owó mi kò tún pẹ́ kò tún jìnnà àwọn PDP náà àtún dá sí gbogbo wọn kàn ń ṣe oríṣiríṣi ṣe yamayama lórí owó tó ń jí gbé mo èèyàn tó sọ pé nàìjíríà ò lè dáa agbàgbọ́ kó lè dáa tẹ bá rí lè jojú àwọn èèyàn tí tẹ bá pa òfin kan rẹ́ irú China ń sìn wọ́n lò lọ power pé ó padà dé pé ó lè lọ ẹ̀wọ̀n kò ṣe tẹ́ bá pa àwọn òfin wèrè kan rẹ́ pé òfin yẹn nìkan ti lọ power ìbá máa commit offence kò lè lọ sẹ́wọ̀n why why and majority of àwọn tó ń ṣèkà yìí tí wọ́n máa ń ṣògùn ní ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ kàǹtẹ̀ bí àṣegbé ni o wọ́n fẹ́ ṣe tiwọn bí àṣegbé ni wọ́n wá ní níjọ́ yẹn wọ́n fẹ́ ní come to school come to school mo ní mi lọ school mo lọ school french ọmọ mi lọ school french a lọ síbi iṣẹ́ wọn ṣe oríṣiríṣi fún wa come to school they pay you owó tó máa san fún mi kí n lè fi sanwó lé ni ṣé mo fẹ́ fi kọ́lé ni àbí mo fẹ́ fi ra mọ́tò a máa fún mi ní tókì wọ́n gba gold lọ́wọ́ mi wọ́n gba diamond wọ́n gba oríṣiríṣi àwọn nǹkan wọn fẹ́ kémi kí wọ́n máa living láti from hand to mouth pé kó má tó kó má kò ní ka kò ní là ọlọ́run máa sọ yín di bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ mí dà bẹ́ẹ̀ ṣe sọ mí dà ọlọ́run á sọ yín di bẹ́ẹ̀ The planet. it gbogbo mọ́tẹ̀ ṣe ń plan gbogbo ìfún yẹn Esabod máa sọ ni pé gbogbo tó bá rí nǹkan tá a plan fún ẹ kì í ṣe ònìkan ló sọ gbogbo àwọn bloggers tó jẹ́ fracas yẹn ẹ ní jèrè kí mo sọ fún yín ẹ ní jèrè ẹni bẹ́ẹ̀ ṣe ń sin òkú wọ́n dájú débi pé tẹ́ bá súnmọ́ báyìí wọ́n kàn sin òkú ni gbogbo wọn lọ máa wọ́n dájú life of people nothing to them. Wàsíù ń sin ó wà ní Canada a máa give order secretly bọ́n ṣe máa pa àwọn èèyàn lánàá sí wọ́n ṣó ojú ẹni yẹn ṣé ọmọ tí ẹ rí yẹn ṣé ẹ rí bí pósíkì kó tó kú ẹ rí bó ṣe nígbà kan gbé sínú pósí ẹ rí bó ṣe fresh síbẹ̀ ẹ rí bó kó kí ló àìsàn wo ló ṣe tán ti sáré pàdánù wọn ló ó lọ sí ẹni tó sọ̀rọ̀ báyìí ó ní kò ju twenty minutes wọ́n ti pè padà bó ti kú wọn ló ti kú torí ẹ̀ náà ṣe máa ní kó dúró ni wọ́n ṣe sọ pé fún wa ní death certificate o ẹ gbé jáde wọn ò gbé wọn ní release ẹ̀ sílẹ̀ a ní kó ń ṣe autopsy ṣé wọ́n ṣe wọn ò ṣe wọ́n kó abẹ́rẹ́ dání wọ́n fi ń pààyàn ìjẹ̀bú àti ìbàdàn ni mo rí o tó ń kó abẹ́rẹ́ ikú dání wọ́n ń pààyàn torí kí ni ayé ayé àkàmọ́ ayé ayé gbogbo èèyàn ìwà àdàgbọ̀ bá mọ́dàgbà gbogbo èèyàn ló sì máa jábọ̀ fún kú níjọ́ kan ah, kí ló dé tẹ̀sán ayé ayé ìdáwà ẹ̀ lọ tẹ́kọ̀ máa pa àwọn ọmọ ọlọ́mọ pa ẹni ẹlẹ́ni èyí dẹ̀ ń tọ́jú títí yín tán bá tún sọ̀rọ̀ wọn ní kán fò kán nìṣó ẹ jọ̀ọ́ business ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ nǹkan kí mi ò lọ sí school nítorí àwọn èèyàn máa ti mọ̀ lẹ́sìn wọn ni kí ló wọ̀ báwo ni ṣó múra dáadáa tó máa access mi bíi pé wọn kó nàìjíríà sí mi lọ́wọ́ tí n bá wọ tí tí wọ́n máa yẹn bá rí mi gbàgbà tó ṣẹ̀ṣẹ̀ wá yẹn tí n bá wọ kan á béèrè lọ́wọ́ mi bó ni mo ti rà máa tún máa sọ fún gbogbo nǹkan tí n bá sọ fún yẹn á wà lórí mídíà tí n bá wọ bàtà kan mo ní báyìí tí mo gbé yẹn mo ní èló ni mo rà á lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa ní kí ọmọ wèrè eléyìn sámúgà eléyìn oró eyín oró ìmọ̀ òun wà àkàrà ọdún mẹ́ta ìjẹ̀ nọ́mbà lọ́wọ́n bá lówùrọ̀ eléyìn sámúgà sámúgà eléyìn oró eléyìn ikú eléyìn ikú sọmọ ló eléyìn ikú sọmọ lórúkọ. wọ́n ní kó máa wọ́n ní kó gbé e jáde kó sọ pé ọ̀ríjínà làwọn ń lò tiwọn. ẹ wo ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ outcome ẹ o hmm. Wasiu Ayinde I will play your voice note again very soon very wicked too. Ule. in tó ṣẹlẹ̀ sí mi lèmi ń sọ yìí is my bitter experience when I start complaining in Nigeria before coming to abroad this will not happen when I get to America for me to settle down I'm doing my thing they started sending people again to disturb me for what simply because they believe they don't want their secret to be open And I don't come for your bullshit. I never come for your friendship. I never invited you Me, or appreciate anything about you. Even though I know Luara matter, I'm not feeling good. I didn't even feel good. About it, I don't feel good about it. Tó bá jẹ́ pé wọ́n ti ẹ̀ ṣe They managed together. They had very hard on me together with my daughter disturb me. That's wickedness of the highest order. again what is what you doing in the system ẹni tí ọmọ tó kù yẹn manager tó ti manager tẹ́lẹ̀ ọmọ tó kù yẹn Aduke Gold yẹn ṣe wọ́n pa ni just wasting people's life and people are sitting down. anyway. God is more than people is more than any man ọjọ́ kan ọjọ́ kan máa jọ́kan bẹ́ẹ̀ ni fún gbogbo àwọn ìka ènìyàn bẹ́ẹ̀ ni àbátọmọ ọlọ́mọ jẹ́ wọ́n máa bàtọmọ yíyàn jẹ́ ni sí nǹkan kan tó lọ́wọ́ mọ́tò tẹ́lẹ̀ mọ́ ṣe. tani ò like owó i like tó bá ti wà láyé anyway i don't need to talk much i'm going to play the voice note one day i'm i will go i will charge all those phone and play the voice notes again and it invite play wicked soon. wọ́n tó pa àwọn ọmọ mi báyìí wọ́n ti ń sọ lórí mídíà wọ́n ti ń sọ ọ́. àwọn olè ní ní ní orílẹ̀-èdè nàìjíríà sí gbogbo àwọn tí wọ́n máa ń tó ń ṣoore yẹn tí wọ́n sọ pé wọ́n ń ṣoore kì í ṣe gbogbo wọn but majority of them àwọn owó tó ń jí gbé yẹn ṣó ti yé owó owó ebú ẹ̀yù. mo gbàdúrà fún gbogbo èmi àtàwọn olólùfẹ́ mi ọlọ́run gbèjà wájà ṣẹ́gun fún wa o àwọn ọ̀tá orílẹ̀-èdè wa olúwa tú gbogbo wọn ní àṣírí olúwa gbogbo àwọn ọ̀tá ayé wa olúwa tú wọn ní àṣírí gbogbo ọ̀tá tó ti di ogun sí wa ọlọ́run tú wọn ní àṣírí gbogbo náà rè pé wọ́n ti ṣe tó ti jẹ́ àṣegbé fún wọn tẹ́lẹ̀ gbogbo ìka wọn ni ọlọ́run tú wọn sí ìta gbangba àwọn tó kó abẹ́rẹ́ ikú dání tọ́nà fi ń pa èèyàn ọlọ́run pa wọn náà jẹ́ wọn fa abẹ́rẹ́ ikú wọn para wọn àwọn oníkú burúkú kàn kì í ṣàwà èmi ò ní kú lọ́mọdé ibi ò sì ní bá mi kò ní bá wọn lólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò sì ní padà thank you father because you answer prayer I worship you, Lord. In Jesus' name we pray.